ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه وتابعين له بالإحسان لا يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فيه ولا مباوة أبتي أدى يكون أتي إشمي ولا مباوة بجيجي وفي صدره فيه ومعين أن تكون ولا تدعوه ara àdáwò náà ni òjò ìṣíláyé mọ́ àìṣíláyé rẹ̀ tó ìṣíláyé mọ́ ní àdáwò tọ́lọ́ fi kàn ẹni tó ń bẹ nílé ayé tí a sì sẹ́kù lórí yẹ̀pẹ̀ àwọn náà ọlọ́run fi mímọ abẹ wa ó fi dán wa wò ni bóyá a ṣe dáadáa kó tó di pé àwọn náà á lọ lè di èrò sàárè ọlọ́run bá aláàtọ́wá ṣẹ́wàkù kálíbà lẹ́kún níjọsìn wọ́n sọ wákù kálíbà túbá tó dẹ̀ ẹ̀mí bá gùn ẹ̀mí bá gùn èèyàn túbá bọ́lọ̀ bá fẹ́ lóyún. ọlọ́run sọ wákù kálíbà aláyè ṣèbáàdà kálíbà ní tádébá lọ́dọ̀ ọlọ́run ọba wa ọba tí yọ pa àwọn tó ti pa láàrin wa adúpẹ́ fún bọ́lọ̀ ń pa wọn nítorí pé ọlọ́run pẹ̀lú mi ò fi bo láṣìírí gbogbo bọ́lọ̀ ń bá ṣe dáadáa ní kọ́mọ̀ jẹ́ lọ́dọ̀ rẹ̀ àwọn adúpẹ́ fọlọ́wọ́n ọba lérí àwọn tó ṣẹ́kù wọ́n ṣe wá kù nítorí àánú rẹ̀ ni àánú náà kọ́lọ́mọ́sá àjọ lépa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá wa kù fún yà kọ́lọ́mọ́sá wa kù fẹ́ṣẹ̀ kọ́lọ́mọ́sá wa kù fún ìdùnnú rẹ̀ ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bá òjìṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn ará ilé ẹ̀pátá àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dé àdínú ọ̀rọ̀ tó Al-Qur'an ẹ̀rí súnà níbi wa Muhammad òun náà ni ojú ọ̀nà tá a máa ń tọ̀ tẹ́yìn máa fi ń ṣe ètò ìsẹ̀mí àti ètò ẹ̀sìn tẹ́yìn bá ti fẹ́ sọnù lọ́lẹ̀ karabọ̀ súnà inú súnà ló ti rí ayé rẹ lò tó fi nílò ayé jákujàku tó fi lè kú rẹ̀ lẹ́yìn náà inú súnà ló ti rí ẹ̀sìn gidi gbogbo tó bá ti pè ní bídí àjẹmọ́ kì í ṣẹ̀sìn àdádálẹ̀ ni wọ́n ń pè é ọlọ́ọ̀bá aláti ọwá sánú ẹnìkọ̀ọ̀kan wa tó ní ká jòkó ká máa gbá lè kọ̀rọ̀ ánì ká máa gbọ́ súnnà àdáwò tí bá àyàn tẹ́yàn tó lọ lè jòkó aburú mi ọlọ́mọjọ ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa mú kí gbogbo àwọn asáàbù fadila al-ikhwa al-afadil wal-akhawatu kí gbogbo àwọn bàbá wa especially àwọn àfáà wa tí wọ́n bẹ́ kalẹ̀ mo kí gbogbo wọn ọlọ́mọba aláàkí yọba sọlẹ́kùn dáadáa wọn mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ bàbá bàbá àtẹ̀yin tẹ́ jẹ́ ìyá wa àti gbogbo àwọn tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àánú ọlọ́run kọ́ máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ètò wọn ní ká ní ìrọ̀lẹ́ yìí ìtanijí ni ni òun náà ni àti tí ń lọ nínú ẹ̀ nínú ìyà àti ìkẹ́ sàárè olùwà náà ti mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ ó náà ní ibi tí wọ́n máa ń gbé èèyàn bọ̀ tí wọ́n gbé èèyàn sínú ẹ̀ tẹ́lẹ̀ bá ti kú rárá ibi wọ́n wá gbé wa sí yẹn kí ní ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn ò lè mọ̀ kò sẹ́nìkan tó lè mọ̀ ọlọ́run bá aláà òun nìkan náà lọ́mọ̀ ọwọ́ àṣàlàyé fún anábìwá Muhammad sallallahu alaihi wasallam káàdábí ọ ṣàlàyé fún wa pé bí sàárè ìró ṣe dákẹ́ rọ́rọ́ yẹn nǹkan ṣẹlẹ̀ ń dọ̀ àwọn nǹkan wọ́n bẹ nínú gbádùn àwọn nǹkan wọ́n sì ń bẹ nínú ìyà abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà fìyà súnà àwọn tí wọ́n máa gbádùn bẹ̀ àmì nìkan wọ́n ran ìṣẹ̀lẹ̀ yóò ṣe a máa ṣàdúrà a sì máa ṣiṣẹ́ ẹni bá ṣiṣẹ́ rí sàárè rẹ̀ yọ rọrùn ẹni bá ṣiṣẹ́ bú sàárè ò nira fún alimọ́tò hatimun la mahala ala kulli hayy èyí tá a gbọ́dọ̀ kọ́kọ́ dì múrọ̀ lẹ́yìn òun náà lè fẹ́ká lè gbà pé ikú kò sí ọgbọ́n tí èèyàn fẹ́ dá sí téèyàn fi ní kú ọlọ́run bá aláàtì ṣe lọ́rùn èèyàn ó ti parí ẹ̀ ó ti gbogbo ohun tí ń bẹ ní ọ̀padà sẹ́kìnì ní ọ̀padà tọ́kúrò a'udhu billahi minash shaitanir rajim wọ́n ní kullu nafsin dha'iqatul maut ọlọ́run ní gbogbo ohun tí ń bá mí gbogbo wọn ni wọn padà ní mímọ́ gbogbo ohun tí ń bá ń bẹ ní òní padà sí. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìgbà tó lọ wá rí báyìí ẹnìkọ̀ọ̀kan wa agbọ̀dọ̀ wa múra kalẹ̀ làbúdà mílẹ̀ àṣìṣẹ́dá àjìlá a gbọ́dọ̀ máa múra kalẹ̀ nítorí pé alimọ́tò yá ti bàkútà ikú máa ń báyà lójijì ni ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ti àárẹ̀ síwájú fẹ́lómi wọn ní bí ti bá lọ yìí yóò padà kúrò yóò ti padà kúrò tán ọba ti wọ ọlọ́wọ́ bá kò ní kú yóò padà nàró nínú àná ọlọ́wọ́ bá fẹ́lómi kankan ò ní ṣe òní rẹ̀ yóò kàn lọ́wọ́ sùn náà ni báwo bá sì ti sùn bó ṣe sùn yẹn ò ní jí sáyé mọ́ ọlọ́run àbẹ̀ ọ mọ́sàjẹ́ ni wọ́n ogun rẹ̀ dáadáa gbogbo àtàwà wa padà sọ́run kọ́lọ̀ mọ́sàjẹ́ padà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ̀ sọ ní ẹni rẹ̀ ẹ̀yẹ́ màyá mi àlẹ́sìtẹ́dáàdò lè mọ́ ti ìmọ̀ apalẹ̀ mọ́ fún kú òun ní máa jẹ́yìn òwò rẹ̀ wọ́n mìíràn àlẹ́sìtẹ́dáàdò lá al-imanu billahi wahdahu la sharika lah nínú àwọn ìpalẹ̀mọ́ fúnkú òun náà ni kíyàn gbọ́lọ́ngbọ́ wọ̀lẹ̀ amalu salih kíyàn sì mọ̀ ṣiṣẹ́ rí ó ti parí síbẹ̀ ìgbàgbọ́ rẹ àti iṣẹ́ ọwọ́ rẹ ẹ̀rí ìgbàgbọ́ ẹ̀yẹ́ mọ̀ wáyà mi nínú ẹ̀sìn wa òun náà ni ìtọ́ pàtàkì jùlọ nínú tọ́lọ́mọba aláàmọ́ fún yàn nítorí pé ibi tá ń lọ yẹ ìdí wọn kọ́kọ́ béèrè lọ́wọ́ wa tó bá ti gbé aṣínú sàárè táwọn fámílì àtàwọn alátúmọ̀ padà lọlé ọlọ́run dá ẹ̀mí padà sí ọlá o ẹ̀mí yẹn yóò padà sí ọlá tàbí ti ní yẹ́sì màkàrà ní àlè ọwọ́ máa gbọ́ ẹsẹ̀ bàtà àwọn tó wá sí ọ àwọn tó bú ọmọlẹ̀ ọmọ gbọ́ ohun ẹsẹ̀ wọn tí wọ́n mú ti gírígírígírí ìtumọ̀ ẹni pé ọlọ́run yóò dá ẹ̀mí padà àwọn màláíkà méjì wọ́n yọ ṣe anábìnrin fáyọ ìjìnlẹ̀ sáà nìyí wọ́n wá gbé ọjọ́ kólẹ̀ nínú sàárè torí pé sàárè náà ọlọ́run padà fẹ́ yọ fẹ́ tọ́ra ìjòkó dáadáa bó ṣe jòkó lẹ́yìn nígbà tó wà nílé ẹjọ́ ni gbogbo nǹkan tó ṣe lé ayé gbogbo oyè tó gbà gbogbo ilé tó kọ́ gbogbo mọ́tò tó ra gbogbo ìyàwó tó fẹ́ gbogbo ọmọ tó bí gbogbo sàtífíkèètì tó gbà pátá òun ní bèrè kankan bẹ̀ mọ́ lẹ́yìn nǹkan mẹ́ta nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn ni òun náà ni má rọ̀ búkà ta ni ọlọ́run ọba tí ọ ń tọ́jú wọn rọ̀ búkà tó tọ́jú ẹ láyé tó jẹ́ pé ọba jẹ́ ẹni rẹ̀ ìtọ́ sọ fún àwọn màláíkà òun náà ni rọ̀ bí ọ̀la ọba tí ń tọ́jú mi gbàmọ̀ wà láyé òun náà ni ọba Allah ó rí sọ ọmọ di inú ká màmá nàbí yú ká màmá di inú ká ẹ̀sìn wọn ló ń sìn tọ́ba jẹ́ ni rẹ̀ ó ní alìsílám tọ́ba jẹ́ pé ọba lọ́nú ẹ̀sìn míì tó fi jáde láyé bọ̀dọ̀ òun sì ń ṣẹ̀sìn òun tó ń Islam òun ṣe gbé aró òun tó wá mọ́ṣáláṣí òun ṣe OPC òun tó ń ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́ ẹ̀sìn rẹ̀ ti gbé méjì ọwọ́ mọ́sálásí ọlọ́ chọ́ọ̀chì wọ́n máa lẹ́bi yúkà anábì wo lẹ́pẹ̀lẹ́ wọ́n jẹ́ nire wọ́n jẹ́ pẹ̀ nire bá ní orí yọ̀rọ̀ gbogbo nǹkan lóde gbàgbé gbogbo kò láyé ọlọ́ọ̀ni ọ̀ràn létí o aláàní ọ̀ràn létí jẹ́nà torí bó ti bọ́ sínú sàárẹ̀ òdi gbàgbé gbogbo nǹkan gbogbo nǹkan tá kọ́ọ̀lá nẹ́bí rẹ̀ tọ́wọ́dé ẹni rẹ̀ ó ní Muhammad ni Rasulullah ojúṣe ọlọ́run èyí ni tọ́ba ṣe súnà rẹ̀ ṣàgbọ́n wọn pẹ̀lú sínú súnà sí láti jẹ́rìí olóòtú ṣetán ọba wa kú lé ní nǹkan ọba kú láàárọ̀ láńkọ́ ọba kú lọ́dún láńkọ́ ọba kú lọ́sẹ̀ tó ń bọ̀ ńkọ́ ẹlòmíì ń retí Sunday tí ń bọ̀ yìí Sunday nínà ní Sunday tí ó lùgbọ̀ ẹlẹ́mì ó ti ṣe ilé àti ó ti ṣe tán èyí tó ń bọ̀ yìí kò ní bá wọn ṣe kọ́lọ̀ mọ́ kàwá kẹ́ni kọ̀ọ̀kan ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀dá kò torí tọ́lọ́wọ́n bá wa ẹjá ló lè di má ni wa mú àti iṣẹ́ rẹ̀ gbogbo béèrè mẹ́tẹ̀ẹ̀ta tó ń béèrè yìí jẹ̀mọ́ àwọn béèrè tó ní ṣe pẹ̀lú àkídà ìgbàgbọ́ tọ́wọ́ wá jẹ́ ni ibú òṣèlú àwọn ọba jẹ́ mùsùlùmí sàmù wàhálà ti dé fún àkọ́kọ́ wàhálà tí ọba ọba òun náà ni pé wọ́n bá níta ní ọlọ́run bá rẹ̀ haahi láàdìrì láàdìrì èmi ọmọ èsì tẹ́fọ̀nù nítorí kọ̀ mọ́ ọlọ́run ọba náà tẹ́lẹ̀ nígbà tó wà láyé tí wọ́n ní ẹ̀sìn wọlé ṣe yóò ní láàdìrì haahin haahin haa mi ọmọ torígbà tí ń bẹ̀rẹ̀ ayé náà kọ̀ mọ̀sílámù kò ṣe kọ́ńtà wọ́n bá bẹ̀rẹ̀ pé tàlà náà rẹ̀ yóò ní láàdìrì èmi ọmọ haa nítorí pé kò tẹ̀lé ànábì kò sì wá bí ó ṣe máa súnà ànábì kó tó kò láyé ọ̀rọ̀ kọjá pé ṣébèrè yìí àókèrè nígbà tí bí yìí kàn máa sọ ni ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ tó ọ̀bá ṣe dénúdénú kò sì ṣiṣẹ́ tọ̀ láyé kò ní rí dáhùn nínú sáré tó ọ̀bá ti wá rí dáhùn àwọn màláíkà yóò wá lu onítọ̀hún ní irin ńlá kan gbáà tí wọ́n bá ń nà ní irin náà wọ́n ní gbogbo ẹ̀dọ́ ọlọ́run pátá ní ọgbọ́ gbáà lẹ́yìn àlejò náà tọmọ eléyìí náà ni bidayatul hayati albarsakhiya ìṣẹ̀lẹ̀ tí àfonífojì láàrin ayé sọ̀rùn eléyìí ni wọ́n ń pè ní barisakhu ṣe rí alhayati albarsakhiya gbogbo èèyàn ni ó lò ẹni tí wọ́n sin yóò lo alhayati albarsakhiya ẹni tí ò ní sáré tí ò ní sáré òun náà lo alhayati albarsakhiya ẹni tó dúnná wọlé táàrí kankan lára ẹ̀ yóò lo àlẹ́ hayatul barsakhiya ẹni tó gbómi lọ tààrà bọ̀ rẹ̀ táwọn ẹja pin jẹ àwọn ẹja pin jẹ náà ṣe pin jẹ yẹn òun náà wà nínú yóò lo àlẹ́ hayatul barsakhiya àlẹ́ hayatul barsakhiya yìí òun náà ni iye àlẹ́ hayatu bayna hayati dúnìyà wal akhira òun náà ni ìṣẹ̀mí tá a lò lẹ́yìn gbàtà bá kúrò nílé ayé kó tó di pé ọlọ́run gbé dìde ilé ayé wọn lé àkọ́kọ́ wà nínú ìyá wa nígbà ọ̀yà abọ́sílé ayé tàbá ti kó nílé ayé ìwò là ń lọ jẹ́mọ́ à ń lọ ní kòtò tàbá ti kó ní kòtò yẹn à ń lọ lè nàró níbi tọ́lọ́hún ti dájọ́ à níjọ́ náà ọlọ́hún dájọ́ fún kálukú wa kọ́lọ̀ mọ́sẹ̀ ṣàánú wa kó ṣe wálẹ̀ nílé ní kọ̀rọ̀ àti gbangba sẹ́ni kankan ò ní gbà wálẹ̀ níjọ́ náà lẹ́yìn ọlọ́hún gbogbo agbára tá a dìmú láyé gbogbo wọn ti dọ̀lẹ́ gbogbo àwọn èèyàn tá a gbọ́kànlé ti bọ́nu wàhálà gbogbo àwọn èèyàn tó ń fi ọlọ́kàn balẹ̀ pé máa bàjẹ́ sùn máa ti dọ̀lẹ́ níjọ́ náà lillahi al-wahid al-qahhar man al-mulku al-yawma ọlọ́run wa sọ fún gbogbo wa pé táwa lọ lọ́run ba nísìn o ìta lọ lọ́lá nísìn o òun náà ní wàá darẹ̀ lọ́run pé lillahi al-wahid al-qahhar torí gbogbo wa pátápátá àmọ̀ retí ìdájọ́ ọlọ́run ọmọ ìyá mi ọba tí yóò sẹ́kùn jọ́nà ọba náà ní júwe fún ọ wípé kò sí láyé tọ́wá kọ gbàgbọ́ kó sì máa wárí ẹ̀rí àlàyájìlì bàṣẹ́kìyà ìṣẹ̀mí tá lò lẹ́yìn bàtà bá kú kó tó di pé ọlọ́run gbé àdìde wọn wọ́yẹ̀ àlàyájú fìlìkọ́bùrì kọ́bùlẹ̀lbà òun náà ní ìṣẹ̀mí tá lò nù sàárẹ̀ kó tó di pé ọlọ́run gbé àdìde àlàyájìlì bàṣẹ́kìyà tú hakika wọ́n ní ìṣẹ̀mí tí gbogbo wa tá lò tá bá kú ilé ayé kó tó di pé ọlọ́run dájọ́ lọ́run ìṣẹ̀mí nù wọ́n ni o ọlọ́run bá ní hátà ìdájà àádáhùnmùl maut ọlọ́run bá ní gbogbo ìgbà tí ikú tọ́bọ̀ wá bẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn qala rabbirji'un àwọn tí ìbá jẹ́ ní eré láàrin wọn ní tí wọ́n sọ ni pé rabbirji'un ọlọ́run ò sì dá padà láàlì a'malu salihan kí n lè lọ lè ṣiṣẹ́ rí fíìmà tàdáàtì lérí gbogbo àwọn tí mo ṣe lẹ̀ kí mi náà lọlẹ̀ wùwà rẹ̀ kí n lè máa kírun kí n lè máa gbààwẹ̀ kí mi náà kí n máa tọrẹ kí n máa ṣe dáadáa kí n máa ṣèkà fáwọn èèyàn nígbà tó jẹ́ pé ó ti dé ààyè ó tọ́ lérí gbogbo àwọn tó ti kú yẹn àwọn ti dá ààyè ojú tí wọ́n ti kílẹ̀ báyìí ọlọ́run ọba ní yóò máa wá sọ pé ẹ dá mi padà sáyé èmi ọmọ gbé báyìí ní orí àbá ti lo gbogbo àwọn ọjọ́ ayé wa bá ṣe lóyún ẹ̀ àbá ti gbọ́dọ̀ sáwọn afá lẹ́nu àbájá máa ń sin ọlọ́run àwọn àgbà máa wọ wáre ẹ̀dá wa padà sáyé ọlọ́run ọba ní kalla innaha kalima ọlọ́run ọba ní ọ̀rọ̀ orí bẹ̀rẹ̀ mọ́ sórí ọ̀rọ̀ kọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ yẹn wọ̀kọ́ ìlú ha ọ̀rọ̀ tó jáde yẹn ó sọ̀sọ́ fún sọ fún rẹ̀ ọlọ́run ní àwọn mẹ́nìkan wá bí ká padà rí ọlọ́run ọba ní òun lọ sọ bẹ́ẹ̀ àwọn sọ bẹ́ẹ̀ wa min waraihim barzakhun ila yawmi yub'athun ọlọ́run ọba ní gbogbo àwọn táwé yìí wọ́n ti wà ní bàrẹ̀ sáfọ̀ títí díjọ́ gbèǹde níjọ́ oníjọ́ gbèǹde jama òun náà níyàwó mọ̀lẹ́kì yá ma àníyàwó mọ̀lẹ́ àkhir ọjọ́ tí ọ̀sọ́jọ́ mi lẹ́yìn rẹ̀ ma ọjọ́ yìí <laughs> ọlọ́wọ́ dára jọ̀nà ọlọ́mọṣẹ́ ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa alùpàmùrù ẹ̀yìn máa yá mi sẹ́yìn sáré táǹkì àwọn èèyàn bọ̀ rẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ mi rẹ̀ yàtọ̀ àlìjẹ́nà inú kọ́ jẹ́ àbàtà àlìjẹ́nà fáwọn èèyàn tí wọ́n mọ gbádùn àwọn oṣù ọ̀túnmìnà ó fọ̀rẹ̀ náà àbí kó sì jẹ́ ọ̀gbun ná ọ̀gbun wàhálà ọ̀gbun fìtínà kò tó fìtínà kò tó wàhálà tí ọmọ wa dààmú bẹ̀ títí láyé òfin parẹ́ tẹ́lẹ̀ yóò bá ti wà nínú sàárè tó bá ti lè já sínú sàárè tó jẹ́ pé ọ bọ́ síbẹ̀ ní ẹni tó rọ́lọ́wọ́n bá sìn ó mú ìsìláàmù wọ bẹ̀ torí ìsìláàmù nìkan ni wọ́n béèrè bẹ́ẹ̀ wọ́n ní béèrè ilé tọkọ àti mọ́tò tọrọ àmọ́ wọ́n ní béèrè gbogbo tó kójọ ọwọ́ abọ́sílẹ̀ lẹ́lẹ́sìn yọmọ wa gbádùn títí táyé òfin ṣe kí ni táyé fi parẹ́ nílò ìdájọ́ parẹ́ jẹ́ wọn ọlọ́nìkan lọ́mọ jọ́nà ọlọ́nìkan lọ́mọ ọdún yẹn tírílíọ̀nù yẹn tó kù ọlọ́nìkan lọ́mọ. tó bá wá jẹ́ pé olùtọ̀ ọ̀hún ọjà sínú kòtò lógìgì kò kínú ọgbà rẹ̀ kò ṣeré ìṣẹ́gbọ́ kò gbọ́dọ̀ gbọ́ nígbà kan rú nígbà kan jẹ́ ọkàn kú lógìgì rẹ̀ ọlọ́run náà yọ wà nínú ìyà nínú ọ̀gbun ìyà títí táyé òfin parẹ́ nídìí òláyọ̀ wa parẹ́ ọlọ́nìkan lọ́mọdún náà ẹ̀yọ́ màyá mi yọ́ mọ̀ wá bá a fà á bẹ́ẹ̀ yọ́ mọ̀ jìyà bẹ́ẹ̀ títí táyé parẹ́ tó bá jẹ́ ẹlẹ́bọ tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tí ẹ̀sẹ̀ bọ̀ àmọ́ sí àwọn iṣẹ́ kan tí máa mú yẹn jìyà sàárè wọ́n ní ọlọ́run ọba àlá ó lè padà dáyà náà dófù àmọ́ yóò jẹ́ ń bẹ̀ tọ́lọ́run ọba fẹ́ríjì wọ́n wá ní sẹ́rí ẹlẹ́bọ wọ́n ní ìyà tí ń jẹ nínú sàárè yẹn yóò jẹ́ pèrèambù yóò jẹ́ ènì nínú ìyà tí yóò jẹ tọ́lọ́mbà dájọ́ ní àlùkìyàmù wọ́n ní gbogbo ẹni tí ń gbádùn nínú sàárè pẹ̀lú gbogbo iṣẹ́ eré tó ṣe wọ́n ní gbogbo iṣẹ́ eré tó ṣe yẹn olóòdì gbádùn fún wọ́n ní iṣẹ́ eré gbádùn tí ń gbá yẹn tí ń tí ní ọ̀jẹ́ nínú gbádùn tí wọ́n máa gbá tàbá dájọ́ fún níjọ́ àlùkìyàmù fa iná kọ́bùrà awọ́lu manazil nígbà tó bá fẹ́ dáyàn lọ́lá kákọ́ fìyàn sínú yàrá kan pé ẹ kọ́kọ́ máa sinmi bíná bí reception ẹ̀yìn tẹ́ bá ṣe tẹ́ bá ṣe fàájì tán káṣí wàá mú lọ́nu yàrá tí ẹ fẹ́ wà ọlọ́mọṣàṣe ọlọ́mọ àlùjànnà kọlọ́mọṣe wà lọ́mọ àná àlùkọ́bùrù ẹ̀yìn mọ̀ yá mi pàlùmọ́ mi ní gánà àmú fi kọ́bùrù yìí ẹni ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ alùsùnà wal jama'a ìgbàgbọ́ Islam mi ká gbà pé tábà ti kí àwọn èèyàn bọ́nú sáré inú kọ́ mọ̀ gbádùn bẹ́ẹ̀ rú òhùn òfin ṣẹ́kìlì tán èyí yọrí jẹ́dà ọlọ́run fi ẹ̀mí rẹ̀ sínú ẹyẹ kan yọmọ lórí káàlì jẹ́nà yá kúlù mi ti máa rí ha yọmọ jẹ nínú àwọn èso rẹ̀ wàlẹ̀ káfíru ẹ̀rí kẹfẹ̀rí sí azabi wọ́n wà nínú ya ọ̀yà náà ló jẹ́sàdáwò na sí gbogbo mi na azab yọmọ jìyà yìí ìyà tí jẹ yìí yọmọ jẹ àtẹ̀mí àtàrà méjèèjì yọmọ jìyà papọ̀ bẹ́ẹ̀ bá ṣe gbádùn bẹ́ẹ̀ bá ń gbádùn èyàn máa gbádùn pẹ̀lú ẹ̀mí àtàrà ni àwọn tí wọ́n jẹ́ mọ̀tẹ́sílà àti àwọn asáàbù ìkàlám ìkàlám yóò àwọn mùsùlùmí tọrọ dàrú mọ́ lọ́wọ́ táwọn nǹkan náà àwọn yorùbá tó wà náà ń kàtẹ́ àwọn ti sìn àwọn sọ pé à ń kẹrù àdáàbà kọ̀bù wọ́n ní kò sí ti ń jẹ́ yà sáré wọ́n ní torí pé kò pọ́sibù ká máa jẹyàn níyà ní sáré bóun ni wọ́n ti jẹyàn yá téèyàn sì sùn sílẹ̀ lẹ̀ wọ́n fi ìgbésí ayé tayé wọ́n fi ayé wọ́n fi wọ́n ọ̀run wọ́n sì mọ̀ pé ìdájọ́ tayé yàtọ̀ sí ìdájọ́ tọ̀run bá a ṣe ń ṣe láyé ọ̀yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe ní ọ̀run nítorí pé àwọn táwọn ẹnu sàárè wọn ti kó láyé ọ̀run náà wà wọ́n wá ní kò sí àsàárè wọ́n ní torí pé bóòlù ṣe fẹ́ lọ́rùn àwọn sọ fún wọn pé ah, kò sí àsàárè wà o yàsàárè wà àdíìsì ọ̀sàlàyé ó ní yàsàárè wà àyà Kùránì ọ̀sàlàyé ó ní yàsàárè wà ẹni bá tó wá takò lẹ́yìn bàtà àti sọ́tán yóò sì di kẹsìrì lábẹ́ ẹ̀sìn ọlọ́run mọ́rọ̀ nàbí sọ̀rọ̀ sọ́lọ́m alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n lè níbo Muhammad sọ́lọ́m ọkọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì kan fàkọ́ọ̀lá anábì wa sọ fáwọn sàhábà iná hùmá anábì ní sẹ́rí àwọn méjèèjì tí wọ́n wà nínú sàárè yìí láyọ̀ azàbá ni wọ́n jẹ wọ́n yà lọ́wọ́ wà má yọ azàbá ni fi kẹ̀bírì wọ́n jẹ wọ́n níyà lérí ẹ̀sẹ̀ tẹ̀yìn ò mọ̀ kó tóbi ẹ̀yìn rò kó kéré ثم قال أنني bala amma ahaduhuma ẹnì kọ̀ọ̀kan wọn fakana yamshi bin namima ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀ tí wọ́n fi ń jẹ níyà nínú sáré ó ní pé yọ́ máa lọ lè dáàrin àwọn èèyàn méjì rún yóò sọ fún ọ̀rẹ́ kìíní anílágbájá ń sọ̀rọ̀ láìda yóò tọ̀rọ̀ lè bá ẹni kejì náà yóò ní lágbájá ń sọ̀rọ̀ láìda وأما الآخر النبي سألي الكيد فكان لا يستنزئه من البول النبي ني تبطو kò kí tábà àbí tó bá tọ̀ kò kí tábà dáadáa ẹ miami ìtọ́ máa ń sẹ́kù sí lábẹ́ nínú ìgbà wọn kan níbi ni láàyè sí tẹ́tù lómìnà ìbáwòl kì í bọ́ sí kọ̀ọ̀nà tó bá fẹ́ tọ̀ í máa ń tọ̀ ní táwọn yẹn ó ti máa rí nígbà àwọn yẹn ń tọ̀ lábẹ́ mọ́tò nínú gáràjì àwọn yẹn ń tọ̀ létí ọ̀nà àwọn tí ànábì ń sọ̀rọ̀ النبي نوجه يا ساري قدو دي آخرة فأخذ جريدة أنا الوامو أنا بكيجي يجي تتوكا جريدة رطبة فشقها نصفين أنا بواقي سمجي أداك سمجي ثم درس على كل قبر واحدة وقال لعله يخفف عنهما ما لم تيبسا ما لم تيبسا ànábì wa ní ànábì wa mú igi tọ́kan sí méjì ọwọ́ fi bọ ìgbèrí sàárè kọ̀ọ̀kan ànábì fi bọ ìgbèrí sàárè kọ̀ọ̀kan ànábì wa ní bí wọ́n ṣe máa jìyà lọ nìyẹn àmọ́ ọlọ́run ó ṣe ìyà ní fúnfẹ́rẹ́ fún wọn lópin ìgbà tí igi tí mo fi sí gbèrí tí ọba ti gbé tó bá ti gbẹdángọ́ wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà wọn ànábì ṣètò wọn débi tó lágbára dé ládìgbà tí gidi tù débi tí igi òfin ṣe kíni tó ti gbẹ tó bá ti gbẹ wọn tó kàn jìnnà. nígbà tí èèyàn wọ inú sàárè pẹ̀lú ẹ̀ṣẹ̀ yìí kákan sòfò fún láàrin ọ̀rẹ́ méjì ká dérí wọn rú ká dọ̀rọ̀ wọn rú ká lẹ̀ wọn papọ̀ kán bẹ̀rẹ̀ sí jà kí yóò sì wá torí ẹ̀ máa jìyà nínú sàárè ẹ̀fẹ́ náà nàbí ẹ̀ṣẹ̀ ńlá jàmá ẹ̀ṣẹ̀ ńlá ni àwọn ẹ̀ṣẹ̀ kékeré làwọn kà sí. kí èèyàn máa tọ̀ kọ́ máa tààbà dáadáa tó bá rí omi ọlọ́kúta ọlọ́kúta lẹ́yìn náà wọ́n ọmọ ọ̀tọ̀ láàrin òṣìṣẹ́ táwọn yóò ti máa rí ọ̀pọ̀ ntọ́. àdìsí tá a mú wáyé ó jẹ́ àmọ̀ pé yasari wà tí ó sí yasari yasari wa ẹ̀yìn mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa. àwọn tí wọ́n ní kò sí yasari wọ́n ní kọ̀ ọ̀rọ̀ bóòlù yóò ti jẹ́ báwọn ti fẹ́ náà tí wọ́n ti wéyàn lásán. àwọn àlùfẹ́ wọ́n ní àmọ́ sùn àbáyé sùn tá a dà sọ borí tàbá lálàá dáadáa ipa wà nínú ààfin ńlá kan àwà nínú ibi ìkan tó ti ń fún wa lówó àwà níbi kan tí wọ́n ti ń dára lọ́lá inú wọn máa dùn débi pé èèyàn sì rẹ́rìn jáde fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn mọ̀ pé á ah, ọlálà kan sí inú rẹ̀ ń ṣe kíni inú rẹ̀ ń dùn ojú kan náà ló sì wà ìdùnnú sì wọnú ara rẹ̀ ó sì ti sùn lẹ́yìn náà lẹ́ lómi táyẹ̀rì tí oyé yọkàn pariwo látọjú oorun ṣe mọ̀ pé òun náà fún rẹ̀ wọ́n ń nà lójú oorun ni ìgbà tí wọ́n ń nà lọ́wọ́ náà àdògbò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àmọ̀ pé wọ́n ń ó sì sùn lẹ́gbẹ̀ẹ́ wa òun náà dáṣọ borí nígbà wa pariwo jáde tó jí já mọ̀ pé wọ́n ń ṣe kí ni wọ́n nà ni ẹ̀mí rẹ̀ àtàrà rẹ̀ ni wọ́n ń jẹ níyà torí pé arí ara rẹ̀ tí ń gbà nígbà tó ṣe kí ni nígbà tó jí wọ́n ní bọ́dọ̀ sọ adé òṣèré nìyẹn mọ́mọ́ jiyàn torí ara tó fi délùgbàgbọ́ òdodo àlẹ́ nínú yóò mẹ́nu náà gbèlèkà yìí ó lè gbọ́ lọ́n gbọ́ àgbà tó bá gba kọ̀kọ̀ gbọ́ tó bá ti gba kọ̀kọ̀ gbọ́ ọ̀gbọ́ lọ́n gbọ́ ẹjọ́ wájú òṣìṣẹ́ àṣàrẹ́ nígbà tó ṣe pé kò sáà jẹ́nà nígbà tó ṣe pé kò sí náà lọ́n ó dọ̀ wọ́n gbogbo tálùkọ́ àmì wá sọ ló ti dànù yẹn kọ́lọ́mọ́sà sọ níbi ìròrí burúkú bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn kọ́lọ́wọ́n bá aláàkọ́ mọ̀ sí ti wà níyà tí a rí àwọn nǹkan tí máa mú ìran wa máa jìyà nínú sàárè ọ̀pọ̀ rẹpẹtẹ mọ̀kànlá múbi mélòó kan wá àwọn náà lọ lè wá yòókù alákọ̀ọ́kọ́ ọ̀mìnà síbáàbí azáàbẹ̀ kọ́bìrì alkufu alkufu bìlá kéèyàn ọmọ gbàsílá kò sí tó lé ní kó bọ́ nínú yàsàrí ilé lọ́rọ̀ tàlára tí èsì mùsùlùmí ilé kọ́lọ́ iná lọ́lọ́ iná lọ́lọ́ sòsẹ́ gbogbo ẹni tí ó bá jẹ́ mùsùlùmí pé òun ni yọ ọlọ́run bá aláà wẹ́kọ̀m nínú sàárè kèfèrí ọlọ́run wẹ́kọ̀m rẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala nígbà tí ń ròyìn ọ̀gá àwọn kèfèrí jọun tó ní ana rabbukumul a'la àtìrọ̀lẹ́ lójoojúmọ́ láàmú finá jó wọn àmọ́ finá dà wọn láàmú láàárọ̀ àtọ̀rọ̀lẹ́ ọ̀gá àwọn olóòsà fìràwọ́nà ni àtàwọn ọjọ́ ẹ̀ ọlọ́mọba ni wàyà ọmọ takú musa à tọ́ba wá dìgbà tí ilé ayé bá wá parí tọ́ba wá dìgbà tí ilé ayé bá wá parí kí náà ń gbé mẹ́ àjẹ́ pé ilé ayé ò ti parí táwọn tó ń ṣe kíni tí wọ́n ti ń jìyà àdìkòló aláfẹ́lá àwọn aṣáàdàlà àzàdà àwọn ni fìràwọ́nà wà àti àwọn fámìlì rẹ̀ tẹ̀sẹ̀ kẹfẹ́rí tẹ̀lé pamọ́sá títí tí mo fi là lọ́wọ́ yín ẹ sì kú sórí pé ìwọ lọ́lọ́run ẹ gba ọlọ́run àlá lọ́lọ́run ọyọ gbogbo yín ẹ máa wá lọ́ọ́ lè jẹ ìyà tó tóbi jù ìyà tó lágbára jù aṣáàdàlà àdáàbò èyí tí wọ́n jẹ tẹ́lẹ̀ nǹkan ọkọ̀ lágbára tó èyí tí wọ́n padà wá jẹ nísìnyí sórọ́tù gáfẹ̀t àyà forty six ẹ̀ máa mi àwọn kiri yó wọ́n bá ti jáde láyé iná wọn lọ lè wọ̀ ọ́ tí ọ̀gbọ̀n bá gbà pé wọ́n wọ̀ náà ìwọ náà sì wọná. innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannam ọlọ́tẹ̀lẹ̀ amọ́lẹ̀ ọlọ́ni gbogbo àwọn táwọn tíra síwájú náà àwọn yahudi nasara àwọn alátẹ̀wọ́ tí wọ́n bá fi gba islam àtàwọn ẹlẹ́bọ àwọn olóró èwo ni wọ́n ń bọ ní ìlú wambi lókòsà wọ́n ń bọ orò egúngún ẹ̀yọ̀ ìgúnnu kò sí ìlú tòsí kò sí ìlú wọ́n ń bọ lù tiwa náà ìdí àtiwá lápòjọ ní tiẹ̀ wọ́n ń bọ nílùú wa nílùú Ìlọrin ẹ̀yọ́ màá yá mi àti ń parẹ́ bọ̀ díẹ̀ díẹ̀ ọlọ́mọta bá parẹ́ tán wọn ò tẹ́lẹ̀ ṣe mọ́ bíi jọ́n àdídákẹ́yìn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìjì àgbọ́yé níbẹ̀ òun náà ni pé wàyá òmàtàkùn mùsáà tó bá wá dìgbà tí ayé bá wá parẹ́ a ṣe wá fi ìyà tó sí kí ni ìyà yìí tó tóbi jẹ wọn a jẹ́ pé ìyà yìí tó wọ́n jẹ tẹ́lẹ̀ ìyá kí ni jàmáà ìyá sàárè kí ni wọ́n ṣe é wọ́n ṣe kófò wọn gba islam gbogbo ẹjọ́ bá ti gba islam wọ́n máa ń ṣàdúrà fún tó bá ti kú o àdúrà tó lè ṣe fún náà ní máa wà láyé bí kọ́lọ̀ ní oṣù islam bí ìyá rẹ̀ bàbá rẹ̀ bá ti kú tó bá ti islam ò ní ṣàdúrà bàbá ṣàdúrà fún wọn wọ̀ náà torí ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ ṣàdúrà fún ẹni bá ti kú ni o bá ti kú lérí ẹ̀ àmọ́ ẹni tí sì ń bẹ láyé wọ́n òun náà ni ànífàk ẹ̀fọ́tẹ́gbẹ̀ nífàk kẹfẹ́rí lòun náà àmọ́ òun wá mọ́ṣáláṣí àjọ ń kí jùmọ̀ àjọ ń kí yídì tí wọ́n lọ́rọ̀ ẹ̀rọ mọ́lá yóò tó ń jó yẹ ẹ̀sìn àmọ́ kò kú nínú ṣẹ̀ṣẹ̀ tí ń ṣe kíni tí bá wọn ṣe nínú ìlú ọ̀rọ̀ tí ẹ burú jáì torí pé òun yọjú lọ́hùn yìí tó ń yọjú ní níbí ọlọ́ọ̀lá wọn náà wọn ò ní àjẹ títí táyé fi parẹ́ ni o tábà wá jẹ ìyẹn tá àṣàdàlà azab ìyà tó tún wá le jù tí wọ́n ń jẹ bọ̀ ni wọ́n wá jẹ lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá gbé wọn dìde wọ́n wá wọ náà wọn níjáde mọ́ nípa òun náà ni mọ̀náfìkì ọlọ́wọ́n bá ní wọ́n mi mọ̀ ní hawlakum min al-a'rab mọ̀náfìkún ọlọ́run ní ń bẹ ó ní wọ́n mi ní ahli madina wọ́n sì wà láàrin ìlú náà wọ́n bẹ lóko wọ́n bẹ ní wọ́n bẹ nílé mọ́rọ́dù alẹ́ nífàk àwọn ti takú lérí nífàk yẹn nítorí àwọn máa pẹ̀lú àwọn muslim àmọ́ àwọn òfin ìṣẹ̀ṣẹ̀ táwọn ń ṣe kí ni táwọn ń ṣe sílẹ̀ láàtà alẹ́mọ́hún ọlọ́run ní rẹ̀ muhammad òun kú dáwọn mọ̀ náhànú na alẹ́mọ́hún àmọ́ àwọn ọlọ́run bá mọ̀ wọn lọ́kọ̀ọ̀kan ọlọ́run mọ̀ wọn náà o ìlú wọlé wà ní jẹ́mọ́ Eh, gbogbo ìmọ̀ náà sì kẹtẹ wà nínú oko tọ́ ọlọ́dà ayé mọ̀lọ́kọ̀ tọ́jẹ́ pé òun àpí àṣẹ muslim ibi mùsùlùmí ni mí àmọ́ òfin ẹgbẹ́ àti ìṣẹ̀ṣẹ̀ ilẹ̀ ọ̀n gbomi ìṣẹ̀lẹ̀ ó sì tún lọ ó sì ń lọ ọ̀lọ́ chọ́ọ̀chì ọ̀n sẹgbẹ́ awo ó sì ń kírun jàmọ́ fún wa ìmáàmù tó sẹgbẹ́ mọ̀lẹ̀ àwọn tọ́lọ́ sọ nìyẹn tẹ́lú ìsìláàmù ìdá ìṣẹ́bọ̀ láti àná yẹn ìsìláàmù jẹ́ takún dáadé nílẹ̀ yorùbá àwọn bàbá yẹn wọ́n ṣe bí mọ́nà ṣe kíni bó ṣe mọ́ tẹ́lú ìsìláàmù àná àwọn yìí burú jáde àwọn bàbá tọ̀hún yẹn àwọn bá wọn bá ti láwọn òṣè ẹbọ mọ́ wọn dágbére wọn mọ̀ wá sí ẹni wọn bá tọ́ bá yé wọn nínú súnà tẹ́lú ìsìláàmù tàná àwọn là fà ní ṣe o àwọn tàná ni wọ́n ṣe ti jẹta àwọn yẹn àwọn wọn sọ fún wa yìí pé oòrùn oníkámọ́ sí ìsìláàmù orò ìdílé tóbi orò náà ló fílẹ̀ tó fi gbà sílámù láfíkú ẹ̀ mùsùlùmí ẹni tó bá ti fílẹ̀ èdè mùsùlùmí náà ni àwa ní pé oníkáfìrí kí láti ọ mùnáfìkì mùnáfìkì náà pèsè ìdílé òun náà àbákẹ́fẹ̀rí tẹ iná lè mùnáfìkì náà fi dárí kìlà àsìfálì nínú náà ọlọ́run ní àwọn ìsàlẹ̀sàlẹ̀ náà lákò wọn sí lọ́rùn torí pé àwọn yọjú wọn bá nǹkan jẹ́ nínú Islam wọn ò sì kó nínú ẹ̀sìn ìbọ̀nṣà ọlọ́run bá ní sanu azibuhum marratayn ọlọ́run bá ní ẹ̀mẹ́jì lájẹ wọ́n yà ẹ̀dẹ́kun ọlọ́run bá ní ẹ̀mẹ́jì lájẹ kí ni ẹ̀mẹ́jì lájẹ wọ́n yà ájẹ wọ́n yà lẹ́ẹ̀mẹ́jì ájẹ wọ́n yà lẹ́ẹ̀mẹ́jì yìí jẹ̀mọ́ sọ́nà àzíbò fún mọ́rọ̀tẹ́yìn ájẹ wọ́n yà lẹ́ẹ̀mẹ́jì ọlọ́run ẹ̀mẹ́jì wọ́n jìyà àwọn owó jẹ̀mọ́ àwọn mọ̀náfìkì mọ̀náfìkì ọ̀pọ̀ ẹ̀mí èdè ọlọ́run aláwọn ọlọ́run ọjẹ́ wọ́n yà yìí àwọn àfáà ní alákọ̀ọ́kọ́ ni pé ọlọ́run ọdọ̀ rẹ̀ ẹ̀rú kó tó kù láyé owó tí wọ́n kó tó lọ lè jó yẹn gbé àwọn yẹn yọ padà tó lò sí gbogbo tó kójọ yọ padà tán lójú ẹ̀ ọlọ́run á jẹ pẹ̀lú àlàáfíà rẹ̀ àádìsọ̀ wà á fi sínú náà tó tóbi jùlọ ìyá ni mẹ́ta jàmá ìyá ni mẹ́ta alákọ̀ọ́kọ́ ìyàgbẹ̀yìn ayé ẹlẹ́ẹ̀kejì ìyá sàárè ẹlẹ́ẹ̀kẹta ìyá náà gbére ọlọ́run wọ́n sì wá ní mọ̀náfíkì o wọ́n sì wá ní mọ̀náfíkì o ẹ̀yọ́ màyá mi òye gbogbo àwọn tó bá ń bẹ nínú ẹgbẹ́ awo iná bàbá tí wọ́n ń jẹ oyè mọ́sálásí ẹni àsìkò sùkù fún wọn. Eh, àsìkò sì kù òrùn tó wà nílé iná ó tó sáá kí ni ló sàsọ ọlọ́run ò ní fi bá wọn ṣeré o eh, àwọn afọ àtẹwọn akáyà sí fún wọn tí wọ́n ń ṣe mọ̀lúdì fún wọn àwọn oníṣòlówó fún wọn torí òun náà fún rẹ̀ kọ̀kan bọ́ òrìṣà alájọbọ ni òun náà ń ṣe àdábọ nínú yàrá rẹ̀ ó nígbà kan lé ní máa ń bu ọṣẹ fáwọn èèyàn bẹ̀ ó pé ọṣẹ tó wà ń bẹ̀ ní òjẹ̀kọ́ da fáwọn èèyàn òun náà kì í ṣe mùsùlùmí mùsùlùmí ibi ń jẹ́ mùsùlùmí òun náà ni àlè istislamu lillah kájú wọ́jú sọlẹ̀ fún ọlọ́run láti ní iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ́n nìkan ṣoṣo láàmà sìn àdébá wọn sìn ẹ̀sìn àtẹ́bọ̀ ẹ̀sìn ìbílẹ̀ wa iyyaka nasta'in tá a bá sì ní ṣòro àdúrà láti á wàhálà lọ́wọ́ wá sọ̀dọ̀ wọ ọlọ́run ẹni tí ń sógun sọ́lọ́ ní wàhálà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run ni àdàbà ọlọ́run ni ọ̀gá sọ́lọ́ ẹ̀rù kí ládé dàndara wa ọ̀pọ̀ àfáà ni ó ti bọ́ sínú nìfà kìtà sọ yóò kùránì làwọn èèyàn wá lọ ọ̀dọ̀ rẹ̀ torí pé mùsùlùmí ni wọ́n ṣe kí ni ni wọ́n máa sí àbúrò àti wọ́n débẹ̀ oògùn bílẹ̀ ní gbélé wọn ní ọwọ́ ni wọ́n fi islam fi ń ta ibọ ń fẹ̀bọ́ ta islam fáwọn èèyàn ọlọ́run mọ́sà bá wa sọ gbogbo àwọn tó wà nípò bọ́ ẹ̀ ẹ̀yọ́ máa yá ni ẹni tí máa ń lọ ṣọ́ọ̀ṣì tí tún wá mọ́sálásí yóò di àsàrí o ọlọ́run kọ́kọ́ gba gbogbo ohun tí ń wá lọ́wọ́ ẹ̀kọ́ tó kú gbogbo omi ìṣẹ̀lẹ̀ tó tó tún fi wẹ̀ gbogbo ọṣẹ tán lè wẹ̀ lódò ọlọ́run padà sọ fún un pé òun lọ́lọ́ torí inna Allaha huwa razzaq ọlọ́run lé mi ní razzaq wala razzaqa ghayrullah kò dẹ̀ sí ẹnìkan tó lè fún yàn lẹ́yìn ọlọ́run sẹ́rí gbogbo tá àwọn alẹ́ ilé ayé yẹn ẹnìkan ṣoṣo ní máa ń fún yàn ẹnìkan ṣoṣo ní máa ń ṣe ni ní máa ń fún yàn tó bá sì ti ṣetán ó ṣetán náà tí ó bá ti ṣetán kò sí ní tó lè ṣe tó lè ní lóbi ní ìbáyìí lákọ̀dọ̀ amúra fàyín nàmá yẹ̀kú lulẹ̀ fún ẹ̀fún ní tó bá ti fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ nílé ayé òun lòun kàn ní kọ́mọ wọ́n padà ṣẹlẹ̀ ó tún wá wọná èyí mọ̀ yára mi nílẹ̀ ẹ̀sùn wa ó ní mélòó dáka kíláàsì làwọ̀ alákọ̀ọ́kọ́ alukuf àbí gbogbo ẹni tí ọba ṣe islam àbí ṣe islam mẹ́bọ adinifak odi méjì àbí ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin ní kàtàpọ̀ òun náà ni kéèyàn máa máa sùn lẹ́yìn ìgbà tó ti gbọ́ pé wọ́n pẹ̀rùn ọwọ́ á débi pé àsìkò ní wá kọjá ó kí ekò kí o yóò jìyà sáré àbí kéèyàn kọ́ alukoran kéèyàn gbọ́ alukoran èèyàn gbọ́ èèyàn kà èèyàn mà èèyàn wá lò fẹ́ inú wípé yíyá ayé tèmi ayé tèmi tèmi lò yìí èyí ní fi kòránì tó bọ́lọ̀ bá ní ká máa ń ṣe báyìí èmi ọmọ ṣe o àwa kàn kí ó ní o àní lò ó àwa gbọ́ wà sí gan àní lò ó mẹ́mórì káàdì wa lẹ́tọ̀ gbogbo àwọn sáàfì lọ́wọ́ ń bẹ̀ àmọ́ àní lo ẹ má dá wọn lóhùn o ṣe rí méjèèjì yẹn kíráìmù ńlá ni adébọ̀ Muhammad sallam ọlọ́lá lójú oorun òun àti Jibril ọlọ́wọ́n bá àlá ọwọ́ ó fi hàn àwọn èèyàn tí wọ́n ń jìyà nínú sàárè àníbò wa sallallahu alaihi wasallam wọ́n fi rú ìyá ìrún sallallahu alaihi wasallam mọ́ra alẹ́ mọ́ àzàdáyìí mọ́ra alẹ́lẹ́mọ́ àzẹ̀dínà ìlbẹ́sàk máa jìbìrì wọ́n wá sí jìbìrì wọ́n jọ lọ lójú àlá yẹn àfáwà sámúra bùrùdún lè bẹ̀rẹ̀ gbàdé ìsìn yẹn wa kọ́lẹ̀ jìbìrì wa sọ pé amọ̀rẹ́dù làwọ̀l ó rí ẹni alákọ̀ọ́kọ́ tó rí lẹ́ẹ̀kan jìbìrì ló sọ fún ànábì bẹ́ẹ̀ àlẹ́fẹ́ àtẹ́ta àlẹ́yìn ìsìlágò rásùwò bil hajar kọjá pé wọ́n la àpáta màlérí báà báà ó sì wà nù sáré títí tọ́lọ̀ wọn fi ṣe tán ibi òun fẹ́ tẹ̀lé wọ́n kàn máa la àtàtà máa lẹ́nu sàárè ẹ̀yìn gbèsè nu sàárè báyìí oyè ni ó bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ yàhùn ló ń kọ̀ọ̀rán ẹ̀fẹ̀ yàrá fún gbogbo pé kọ̀ọ̀rán ọ̀hàn sí ó sì ké ọwọ́ apinnu ní ẹ̀mí ẹ̀ pé òun ọmọ àṣẹ tòun lọ́tọ̀ kọ̀ọ̀rán ọmọ ṣe tìtẹ̀ lọ́tọ̀ ni ọ̀yà náà mọ̀ ánì sọ̀lá àti màkúbá ẹni yìí tó ṣe ni pé ìmọ̀ ń sùn láì ní kírun ọ̀nà yẹn ó sì mọ̀ pé àsìkò òun ọ̀nà yẹn ti tó owó kì báyìí ọgbọ́n tí wọ́n ń o ó sì yí sọ borí padà wọ́n ń tá ó sì wọlé ó sì lọlé ah! ọmọ tó wá ṣe ayé ni pé gẹ́gẹ́ sí láyé ọkàn ṣiṣẹ́ kó lórí fún olókun láti fi kírun ni gẹ́gẹ́ wọ́n ní yóò jìyà sàárè kí ìyàjọ́ máa jẹ wọ́n máa fọ́ àpáta máa lérí nínú sàárè gbáà gbáà dàsìkò tó tó wù ọlọ́run ọlọ́mọṣà sọ wa ń nínú àwọn ìyà sàárè òun náà ni azina kéèyàn máa bá obìnrin tí kò so igi rẹ̀ sùn àbí kí ọkùnrin tí ò so igi yàn kó máa bá yàn láṣepọ̀ ti sìnà àgbèrè fornication. fàtẹ́yìn alámi ìtàn náà alẹ́bìnrin náà ti dìbò ilẹ̀ àwọn lọ àwọn aríbi kan bí àrò àrò ni ìsàlẹ̀ rẹ̀ fẹ̀ òkè rẹ̀ ọwọ́ apẹ̀rin ẹ̀mọ̀ bíi ófùn búrẹ́dì ẹ̀fẹ́ àrò ni tó ń dáná sí. fàyíkà níbi lákòótò aṣọ àti àwa ń gbọ́ àwọn ìsọkúsọ àti àwọn ohun ohun tó burú jáì yéé ha yéé ha pẹ̀lú àwọn sọkúsọ bí kò mọ̀ tí wọ́n wà òun bá wọn o ó lè ń burú o adáwọ̀ kan wọn o lọ́kàn àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tọwọ́ ìyàbá báyà àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ wàṣíwáàtù pẹ̀lú ariwo yéèrè fàtàlá àdàfihì anábì ní ìbàdí ìbèrè làbà lọ síbẹ̀ fẹ̀yìntà fi ìlú jálùmọ̀ nípa ọ̀rá gbàtà débẹ̀ abá àwọn ọkùnrin àtobìnrin wọ́n wà ní òhò fẹ̀yìntà fún mi àti ìhùn láhàbùn min asfala minhum iná wa ń bá wọn iná wa ń jó wọn láti sàlẹ̀ iná ó bù jó wọn láti sàlẹ̀ wọ́n wá sá lókè tẹ́mátún lókè iná ó tún bù jó wọn lókè wọ́n tún sá wá sàlẹ̀ ìyá sàárè tí wọ́n máa wá bá a fà á bẹ́ẹ̀ dàsìkò tó fi wọ́lọ̀ ìdààmú ni wọ́n sá lókè wọ́n tún sá wá sàlẹ̀ wọ́n tún sá lókè ní òhùn ọkùnrin àtọ́bìnrin ọ̀kọ́lẹ̀ Jibril wa sọ pé amadu ó rí àwọn ọkùnrin àtòbìnrin táwọn àwọn òhùn yẹn táwà nínú òfun yẹn fàyè nà wùzò náà tó wọ̀zọ̀wá ni àwọn tí wọ́n máa sọ̀tì náà láyé nìyẹn ẹni tí ń sọ̀tì náà bí ìyá sáré ẹni tó bá sọ̀tì náà tó kú lérí kékò túbá àfikẹ́ máa ní ládùúwà torí pé ó ti gbé ọ̀nà kan déwájú ọlọ́run torí pé ṣìnà ó ti tako òfin ọlọ́run ọlọ́run wọlé àtàkùn arábùsùn ṣìnà ọlọ́run ẹ má sún mọ́ nǹkan tí ó mú yín ṣe ṣìnà ìnáwó kánà fá iṣẹ́ ọlọ́ni ìbàjẹ́ ni wọ́tá àṣẹbílá ọ̀nà burúkú ni tí wọ́n pè kan lọ́nà burúkú tí ìbá rin bẹ̀ sẹ́yìn sórí burúkú àbóyún sórí burúkú. òṣùwọ́n tí ọ̀dà oyún sì náà ń kọ̀ǹfà máa yà yìí ṣé tààrẹ ni lọ́wọ́ fa rẹ̀ ṣe ṣé tó sì ni owó padà tán lọ́wẹ̀ ọmọdé àbẹ́ padà tán kò sáṣọ jẹ́wọ̀ tí ó fi tẹ̀ ẹni tí ó sì náà kò sí mọ́tò tí ó ń wọ̀ tí ó mọ̀gùn tí ó fi tẹ̀ obìnrin kò sí aṣọ tí ó wọ̀ tí ó fi tẹ̀ ọkùnrin àti obìnrin tí ń ṣe sì náà ọlọ́run bu aṣọ yìí kó lára wọn lẹ́yìn náà ọlọ́run ta wọ́n lọ́sí ọlọ́run wá fàrẹ̀ sí wọn àmọ́ ẹni tó bá ti túbá gbogbo ń tàṣọ yìí ọlọ́run kà kó fún ó bá ti túbá ọlọ́run darí sí ìkẹrẹ padà tó bá ti túbá ọlọ́run da ọmọlúwàbí ẹ̀ padà àwọn èèyàn tó ń kó ìyẹn tẹ́lẹ̀ wọ́n lè mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ tó bá ti túbá ọlọ́run da àlàáfíà ara padà fún ẹlòmíì kò sí mọ̀kànbalẹ̀ látara sí náà fi ní káàdà kò tóbi tọ́lọ́wọ́n bá wa kásá fún azina òun náà wà nínú asibabu agábẹ̀rẹ̀ kọ́bù ìtẹ́ máa ń fa ìyá sàárè sàárè ìparí ọkàn dákẹ́ rọ́rọ́ ni o bó ṣe dákẹ́ rọ́rọ́ yẹn o ànábì sàlàyé fún agbẹ́kọ̀ dákẹ́ bẹ̀rẹ̀ nǹkan ṣẹlẹ̀ o nǹkan ṣẹlẹ̀ o ètò ìṣẹlẹ̀ lànàbì sọ fún wa kọ́lọ́ mọ́sá ìṣàánú wa kọ́dà ẹlòmíì tó kú sórí obìnrin obìnrin míì kú sábẹ́ ọkùnrin tó sex tó ń wò yẹ àtàwọn drama tó ń wò yẹ ìpìlẹ̀ sinimá nìyẹn tó wọ́n ti ń wọ àwọn aṣẹ́wó tó lóòfin gbádùn ayé owó tábà wọ́n padà sí jìnnà tó láwọn oníṣìnà ni wọ́n ṣe nẹ́ẹ̀tì náà yẹ eré táwọn yẹn ń ṣe jáde táìdì pósítà wọn tí wọ́n máa pósítà káàkiri kí ní bẹ́ẹ̀ jẹ́ máa sẹ́ẹ̀tì wọ́n fẹ́ àwọn ti dorí ṣìnà wọ́n fẹ́ kọ yí mọ́ ṣe ṣìnà ọmọ rẹ tó ti bàlágà lọ́kùnrin lóbìnrin oṣù tẹlifíṣàn lẹ̀ fún ń wo àwọn ní olórin tí wọ́n ṣẹlẹ̀ alẹ̀ ń wo dírámà ó ní kọ́mọṣẹ́ fàájì kan fẹ́ sùn ó ti dáná sílé kọ́lọ́mọṣẹ́ àṣẹ ní kọ̀ọ̀kan nígbà aburú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn tí mú yàn ya sàárè átìlò rìbà òun náà ní kéèyàn máa gbowó owó nàpọ̀ ìmọ̀ báyà ń gbà ládùúgbò mi owó ìlé ẹ̀yìn yá wa ẹ̀yìn lẹ́pọ̀ ńbẹ̀ owó gúrómì bẹ́ẹ̀ ni mẹ́ alájẹmọ́sùn fẹ́rí gbogbo kọ́ tẹ́yìn sọ ó ti pé fọwọ́ sí owó ẹni tó lóun fẹ́ fowó èlé òun fẹ́ fi là ó ti sọ́ọ̀tì kó tó ṣe kí ni kó tó bẹ̀rẹ̀ o ó ti ṣubú kó tó bẹ̀rẹ̀ business ọlọ́run mọ̀lẹ́mú tẹ̀fà àlù ọlọ́run tẹ̀fà fowó èlé ilẹ̀ fàzánù bí hádìbí mi nílá wa rasúlì ẹ máa palẹ̀ mọ́ ogun látọ̀dọ̀ wọn ọlọ́run òun fọ́ra àwọn olùwọ́n bá yín jà òun nígbè fún màláìkà tẹ̀tà kò sí nìkan tí ọmọ gbowó èlé tí ò ní padà tó sí èyí tó padà gbé nǹkan jẹ èyí tó padà kó sómi èyí tó padà fi hypertension tẹ́pọ̀ fi parẹ́ nígbò tí dáwọ́lé ní tí ẹ̀yẹ kó ṣe kíní kọ̀ dáwọ́lé wọ́n ní gbogbo àwọn ìyá alẹ́ ayé yẹn ó tún wá kéré fún ìyà tí ó jẹ nínú sàárè wàá bọ̀ rọ́jùlù jìbìrìlì wá ní ìrà nábì alẹ́sẹ̀ àtẹ ìta àléhì yẹ̀sìbáwò fi náhàrí alákùnrin tó rí pé ńlùwẹ̀ nínú odò ńlùwẹ̀ nínú odò wọ́n ilẹ̀ kọ́mu alhajaru wọ́n mọ̀ wá tọ́ba ti òkúta ti wà létí odò yóò lùwẹ̀ lùwẹ̀ yóò wá sí ti odò àwọn mọ̀láìkà ni wọ́n ti wọ́n wá rọ òkúta sí lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ bá mú gàrí tí òkúta kékeré bá mẹ́ sẹ́mà nílá tẹ́lẹ̀ máa rí mẹ́ tó yẹ sáré túdà wọ́n ní wọ́n rọ òkúta sí lẹ́nu yóò sì gbóni ẹ adọ́mọ wa ni yóò tún wẹ̀ lọ tó bá tún wẹ̀ dé wọ́n tún rú mi sí lẹ́nu tó tún wẹ̀ lọ tó tún wẹ̀ dé gbóhùn sí ma bá yín nu dàsùkò tẹ́lọ̀ tí wọ́n ń di òkúta sílẹ̀ nìyẹn fàyè náà wà á kìlò rìbá òní máa ń gba owó èlé lọ́wọ́ àwọn tálíkà ládùúgbò tó fẹ́ yá twenty thousand yóò fi five thousand lé twenty twenty five five thousand tó fi lé ẹni wọ́n ń pè ní owó èlé torí ẹ̀ lọ́lọ́wọ́ bá aláwọ̀ fi ṣe kí ni ló fi ọ̀rọ̀ òkúta sílẹ̀ nínú sáré ẹlẹ́ẹ̀keje alìkòló mẹ̀lẹ̀gẹ̀límà ká lọ sójú ogun ẹ̀sìn ká wá kó ọ̀rọ̀ wá sẹ́wọ́n àwọn kèfèrí sẹ́wọ́n pa mùsùlùmí wọ́n kò kàn já wọn àbí táwọn náà bá gbà wọn náà àwọn náà kó nǹkan já wọn òfin ogun ní ó ṣe rí nìyẹn àlìgẹ́dìmọ̀ ni tí wọ́n kó wá tó jẹ́ pé máàlù làám owó àbí àwọn pẹ́pàtì gbogbogbò tó jẹ́ pé gbogbo mùsùlùmí ló ṣe kí ni lónìí kẹ́nìkan wá bọ̀ bẹ̀ kọ́ wá mú ìtòwú mbẹ́ láì gbà yọ̀ǹda ọ̀yà sẹ́rí kọ́tù mi máàlù gẹ̀dìmọ̀ ó lè ní wọ́n pè kọ́bùlà kọ̀sùmọ́tì ha ká tó pin fún kálukú ẹnìkan wá nǹkan kan mú mbẹ́ àwọn fáfi sọ pé òun náà jẹ owó ìlú ìwọ́n tó fẹ́ sí pọ́lítíìsì tètè múra afá tó lọ fẹ́ sí pọ́lítíìsì tètè wílà wà ní rẹ̀ kọ́ táìpì dáadáa ó lè lọ́mọ fíjà ó lè. mọ́lù là á owó gbogbogbò afá kan ò ní súnmọ́ bí àfikún ọdún lórí bú ọlọ́fẹ́ ṣe sẹ̀ríà pásítọ̀ jókòó babaláwo jókòó afá jókòó ọwọ́ ọlọ́fẹ́ ṣe sẹ̀ríà òun náà dájọ́ yìí irọ́ ni irọ́ ni gbogbo àwọn tó dáwò lánàá nígbà àwọn débẹ̀ gẹ́gẹ́ wọn padà ó lè kí ni mo pè é padà dole if you can beat them you join them ẹjẹ́ àwọn akọ àwọn èèyàn ní kéwú ẹjẹ́ àwọn akọ àwọn èèyàn lẹ́sìn tẹ́ bá ti bẹ̀rẹ̀ òṣèlú wọ́n ti fojú sí ńlá wọ́n sì máa àwọn sì ti mọ̀ pé yín táwọn ń ṣe yẹn lẹ́fẹ́ sí kí ni ìlẹ́fẹ́ yí padà wọ́n ti wá palẹ̀ mọ́ yín kẹ́ tó pìpìà tẹ́yìn tó pèsè àwọn tó balẹ̀ mọ́ yìí àwọn tó wọ́n bẹ̀rẹ̀ lánàá ibà wọ́n bá jáde. àbá tó ṣe sẹ̀ríà democratia ni ọmọ ṣe kí ni òun ní ọmọ practice náà yọmọ yáwó ilé àbí àyáwó ilé kan láìpẹ́ yìí ẹ̀hẹ̀ nígbà wá yá tán kí lọ́ padà ṣẹlẹ̀ ebi àbí ìmọ̀dọ́ bí yín o ebi lọ́ padà ṣẹlẹ̀ lẹ́yìn owó èdè lásìkí ni táyà ṣé gbogbo ayé ha wá tó ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ lọ́dún ta ló wá tóbi tọ́lọ̀ wọn lè bá wù bó ní bí ìlú ayé bá yáwó èlé wọn jìyà bí máka yáwó èlé wọn jìyà ká tó wá gbé nàìjíríà gbogbo ẹjọ́ bá ti takò òfin ọlọ́run ìyálókù tó ṣe kí ni jẹ́jẹ́ ẹ sì máa yàwó sọ́dọ̀ fáwọn onígunnu àtàwọn oníṣẹ̀ǹbáyé àfúnṣẹ́lẹ̀ àdọ́sáyẹn tó bá ti jẹ gómìnà tán gómìnà tó lọ́wọ́ jẹ yẹn èèwọ̀n náà sáyẹn wọ́n bá sẹ́yọ̀ lẹ́kọ̀ọ́ agbókò lọ́ba ti jẹ́ yọ sáyẹn owó tọ́lọ́yọ̀ yóò sì sáyẹn fáwọn ọlọ́sùn tó wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ sọdún ogun kò tó lẹ́kọ̀ọ́ sáyẹn torí ó ti ṣe kí ni ó ti la àlàgbọ́rùn fún rẹ̀ ẹ má káwọn yẹn gẹ́wú ẹ má ṣe dáwà ẹ má tó ń pè ní àdẹmọkọ̀díyà ni alibidisíyà ni táwọn afá sí ni gbogbo àwọn tọ́ba tọ́lọ̀ wọn fi jẹ gàba lé wa lérí ká máa ṣàdúrà fún wọn àmọ́ wọn ò gbọ́dọ̀ tì wá lọ síbi tọ́lọ̀ wọn ò fẹ́ ká sì máa ṣe látọ̀ àtẹ̀lé mọ̀kàlókì tí máa ṣe ti hàní. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tó wá rí owó gbogbogbò yìí ń ṣẹlẹ̀ ní mọ́ṣáláṣí kó fi ṣẹ̀bi lèlá kẹ́nì kan kàn kó ó yẹ akọ́mọ̀dàgbọ̀dà ó fi ṣẹ̀bi lèlá owó tiẹ̀ nìkan kó ó gbogbo ẹ̀yin mùsùlùmí tọ́ba wá ní bùkátà wọ́n sọ fún gbogbo àwọn ilé àwọn ni wọ́n wá sí kí ni wọ́n wà fún bẹ́ẹ̀ owó àwọn cda owó síríìtì yín owó ìlú owó àdúgbò yín owó àlòmà gbogbo ẹni tí bá ń jí owó gbogbogbò mú wọn ní yóò jìyà sàárè o gbogbo àwọn obìnrin àdúgbò wọn dáwó ṣe lọ́wọ́ ó sì gbé lọ àbúrò rẹ̀ ọ̀dọ́ láàánú ó lè nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ajáde pẹ̀lú rẹ̀ alọ sí Khaibar nígbà àwọn adé Khaibar rumi yàrá jùlọ ti àwọn adé arákùnrin kan tí wọ́n ta lọ́fà akànbá tí wọ́n ti ta lọ́fà ó ti wá kú ọ̀kan náà mùsùlùmí ni torí káyíbà yẹn ogun kan ni àwọn kan lọ́wọ́ bá rí náà mùsùlùmí pé ah wọ́n ti pa ilé bàkà náà sí àtìfò ó ti kú pátápátá bàkúlì náà ní àlọ́wù ṣàhádà yá Rasulullah gbogbo àbábẹ̀rẹ̀ sí bá dunnú pé ah okùnrin okùnrin àní àlọ́wù mọ́ndàlá fún okùnrin rẹ̀ okùnkùn ṣàyídí okùn sójọ́nà ọlọ́run kọ́ọ̀lẹ̀ anábì ní kẹ́lá anábì ní ẹmọ́sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run bá fi hàn mí wàlẹ́dì nafsu muhammadu lóòdì mo fi ọlọ́run tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra inna shamlata látàlí tẹ́hìbù aléyìí náírà àkájà ha mínà lọ́gànà ìmìyàwó mọ̀ kàríbà rẹ̀. anábì ní sẹ́yìn rí arákùnrin yẹn tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yẹn kú oríire anábì ní okùn okùn nínú àwọn okùn tán fi ń so bàtà wọ́n jẹ́ pé àjogún látọ̀dọ̀ àwọn ọ̀tá fẹ́jẹ́ okùn gbogbo àwọn mùsùlùmí ìlú ọyọ o níjọta jagun haibal kò sọ fẹ́ nìkan o iná ń jò lórí ẹ̀ báyìí nù sàárẹ̀ o Allahu akbar okùn látẹ̀lẹ̀ tẹ̀hìbù Allahu akbar anábìyí ni ìyá ń jẹ́ lọ́wọ́ o lọ́mùtòsíbò ha al wọn ò pin ilé lọ́wọ́ lásán bá ṣe ìpínlẹ̀ tó jẹ́ pé òun ni wọ́n pin fún ìbájẹ́ àláàlè fún àmọ́ wọn ò pin fún ó mú okùn gbogbo òmú gbogbo mùsùlùmí nígbà tó yẹn gbé okùn tánábì wá ní india kí tó wá sọ náà lèyìn lásán sàádé òun kàn mọ́ mọ́ pé a kí n fi so kankan ọ̀ká sí pé gbọ́dọ̀ pé gbogbo mùsùlùmí ló ní ogun ìsìláàmù náà wọ́n sì fẹ́ kí ni wọ́n sì jà òun rò pé ara ogun ni wọ́n sì ti jogun dá bí wọ́n ti jogun dá yẹn ẹni kankan lẹ́gbàá ti mú kankan àfi kábà pin ní ọ̀rọ̀ orí báyìí jama èmi àti ẹ àfi ká lè sọ́ra wa ọ̀rọ̀ kọjá ọlọ́run àmọ́ mhm, gàfúrò rahim lóòótọ́ ni gàfúrò rahim àmọ́ wàá náà ṣẹ̀dídù ẹ̀ka níbi ìbáde àná gàfúrò wàá náà àzádi wọ́n àzádi làdí bóyá sọ lóòótọ́ ọlọ́run bàrà láti fojì yẹn mọ̀ rò bẹ́ẹ̀ àmọ́ ọyọ kọjá olójú pé ọlọ́run bàbá tí fi ajẹ́ yẹn ni o ọmọ bàbá fojú kéré ọ̀sẹ̀ kankan ẹlẹ́ẹ̀kẹjọ àtẹlẹ kẹsàn-án àti sọ̀yẹ bọ́lálẹ̀ kan òun náà ni nàmímá ká máa sọ fúnfún àbí ká máa máa tábà tábà tọ̀ àbí ká máa tọ̀ láàrin ibi táwọn èèyàn ti máa rí wa wọ́n ní ní máa ń ṣe okùnfà sàárè ànábì kọjá níbi sàárè méjì kan ànábì ní eléyìí òfófó ló ṣe tí fi ń o eléyìí òun tiẹ̀ tó bá tọ̀ kì í tábà àbí tó bá tọ̀ ní máa ń tọ̀ lójú àwọn èèyàn ẹlẹ́kẹ̀ẹ́wàá tí fi bá ní lórí eléyìí amúlùmí kéèyàn máa pèèyàn sí ọlọ́run kéèyàn máa ṣe wá sí kéèyàn máa ṣe tanijí fáwọn èèyàn kó wá jẹ́ pé ìtọ́ ń sọ yẹn tí wọ́n náà bá ti bọ́ sí kọ̀rọ̀ tán èṣe nítorí ká máa ṣe yẹn tó bá ti bọ́ sí kọ̀rọ̀ ilé ọmọ ṣe kíni ilé ọmọ ṣe eléyìí yóò bá gbogbo àwọn tajẹ́ bàbá bàbá bàbá bàbá àwa ìyá ìyá tá àwọn ọmọ eléyìí náà ó dé gbogbo àwọn àfa mọ́sálásí táà mọ́ sọ fáwọn èèyàn tó ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run so orí tó bá ní káwọn èèyàn bẹ̀rù ọlọ́run tí wọ́n bá bẹ̀rù ẹ̀ agbèrò lọ́jẹ́ yẹn o agbèrò agbèrò ló bá ti kiri tán mọ́tò bá ti kún agbèrò ní ṣe kíni kò ní wọlé ọlọ́mọ sọ̀rọ̀ alágbèrò àfà tó máa tọ àwọn èèyàn sínú súnà òun sì ní ṣe súnà yẹn ẹ mọ̀ sọ wáyé pé má ṣe súnfì yóò máa sọ fáyẹn pé ẹ gbọ́dọ̀ máa yàn lé olóṣù máa yàn lábẹ́lẹ̀ yóò máa sọ fáyẹn pé olè ọ̀dá o òun kan fúnlẹ̀ sí ní ọ̀gá olè ni gbogbo ẹni tí bá kọ bàjẹ́ tọ́dé tó ń bàjẹ́ lòun gangan ni wọ́n ń kọ bàjẹ́ àmọ́ ló ń bò láṣìírí láyé ọlọ́run bò láṣìírí láyé àmọ́ tó bá dínú sàárè ọlọ́run ní bò àṣírí kí gbogbo akálẹ̀ tó kọ̀kọ̀ wa sí kọ́lọ́mọ́sà tó kọ̀kọ̀ wa kọ́ dáadé gbangba wa lọ gbogbo ẹni ń ṣe bí ẹni rí ń ta kí sì sọ fáwọn yẹn pé ọmọ ṣe rí àbúrò ń ṣe kíni ní ṣe gbọ́gbọ́ ànábì láwọn tó lọ ah ànábì ní làwọn bá tún rí ẹnìkan tó kọ̀rọ̀ tó ṣẹ̀fọ́ ọ̀hún ṣẹ̀fọ́ ọ̀hún bí mà kọ́ rí gbọ́ ìlà rẹ̀ wọ́n fi wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọ́n fi dè wọ́n lẹ́nu wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọ́n fi ṣe kíni wọ́n fi dè ẹnu wọn wọ́n jẹ wọ́n yà wọ́n jẹ wọ́n yà jìbìrìlù pé ànábì ló wà ní mọ́ni àwùlá jìbìrìlù ta lè àwọn ilé tí dákúnlẹ̀ tí wọ́n fi nǹkan ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó wọ́n wọ́n ti bọ̀ wọn lẹ́nu láì wọ́n yọ wọ́n ti bọ̀ wọn yọ ẹ̀hẹ́ wọ́n dé padà wọ́n lù wọn. ibùdó àwọn ilé ìrònú àlọ́kọ̀tà bá nínú mọ́tìkà ìyá àmúrú nínú ẹ̀fọ́ ìdìbò rí ọ̀yà sọ̀nà àkùsà wọn. sórí àwọn ilé ẹni wọ́n dùn wọ́n bá bẹ̀rẹ̀ wáṣí ẹni rẹ̀ lẹ́gbẹ̀ ẹni mọ̀ fọ́ dáná. nítorí ẹ máa ṣe yẹn tó bá ti délé òun ìṣòro nítorí ẹ máa ṣe nǹkan àwọn nǹkan tí mo mú yanjú ìyàsáré ọ̀pọ̀ rẹ̀ pẹ̀tẹ̀ àlè kàtán ẹni mo bá dáka yìí kọ́lọ́jọ́ sàǹfààní ẹ̀rọ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn fáà ní gbogbo iṣẹ́ ẹbú pátá tí èèyàn máa ń ṣe lórí ilẹ̀ ní máa ń ṣokùnfà ìyà sáré àmọ́ lọ́kàn wa nípọn ju àwọn lọ bí iṣẹ́ yẹn bá ṣe burú tó gbogbo ìta kàní àtúwọ́n náà mọ̀ ní kò sẹ́nìkan tí wọ́n máa di ìyà sáré ó sì sọ ọ̀nà tí wọ́n gbà jẹ àwọn níyà ni kìí ṣe pé ẹ̀ṣẹ̀ tá ìnáwó ọ̀dárúkọ òun náà níyà tó lè kíni tí ó jẹ kọ́lọ́mọ́sẹ̀ jalè túbá kápẹ́lẹ̀ lè bọ́lọ̀ àtibábù náà ìmọ̀ kọ́tù agbákejì ọ̀rọ̀ wa òun náà ni àwọn ìtẹ́yọ̀ máa ṣe tí sàárè tí ó fi rọrùn fún yàn aṣọ ọ̀rọ̀ wa gbogbo àwọn ẹni àwọn olú ọlọ́run gbogbo ń bẹ nínú gbádùn báyìí tí wọ́n ń gbádùn bẹ̀. àti kó sì jẹ́ ọ̀gbun ná kọ́lọ̀mọ́sà wa ní ọmọ ná mọ́jà wọ ná mọ́jà jíya sàárè mọ́jà wọ ná níjọ́ àlùkìyàmọ̀. tó bá fẹ́ tó bá fẹ́ mọ gbádùn nínú sàárè wọ́n ní ó mójútó nǹkan mẹ́jọ. tọ́wọ́ pé ọ̀fẹ́ kọ́ ọmọ gbádùn bó ṣe gbádùn lé ayé yẹn pẹ̀lú wọ́n ní kò mójútó tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ kọ́kọ́ gbà pé naim olùkọ́bìrì láwọ̀ hakika òdodo ni ìdẹ̀ranú sáré ìdẹ̀ranú sáré òdodo ìgbádùn nù sáré òdodo ìgbádùn yẹn sì ní bẹ̀rù òhùn wọlé jẹ́sà ẹ̀mí ọmọ gbádùn ara náà mọ̀ sí kí yọ ọmọ gbádùn á sì àkídà tó ìdí Islam gbé wá nìyẹn ọlọ́ọ̀bá ni wọlé àtàṣàbánà lẹ́dínà kútìlú fi sẹ́bí líláyé àmúwáta ọlọ́ọ̀bá ni ẹ mọ̀mọ̀ rò wípé gbogbo àwọn tí wọ́n kú sí ogun ẹ̀sìn àbí tí wọ́n kú sí dọ̀nà ọlọ́ọ̀bá tí wọ́n kú ní mùsùlùmí ẹ mọ̀mọ̀ rò pé òkú lásán ni wọ́n o ibi ìgbà tí wọ́n ti kú yẹn wọ́n yàtọ̀ sí igi tí wọ́n kàn nà sílẹ̀ lẹ̀ bal ahya'u 'inda rabbihim yurzaqun ọlọ́ọ̀bá ni wọ́n ń sẹ̀mí o wọ́n ń sẹ̀mí o lọ́dọ̀ ọlọ́run ọba wọn kì í ṣe láyé mọ́ wọn sẹ̀mí láyé mọ́ wọ́n ń sẹ̀mí lọ́dọ̀ ọlọ́run ọba wọn ìjà àlè kìámù sì ti tò níbo ni ó ti sẹ̀mí yẹn nínú sáré farihina inú wọn wá ń dùn farihina ọlọ́run inú wọn ń dùn farihina wọ́n ń dunnú bí máa táwọn mọ̀ ń lọ ń fọ́n mi pẹ̀lú tọ́lọ́run ọba aláṣẹ fún ọ nínú sáré ọlọ́run ọba aláà wọ́n máa ń sọ wọnú sáré báyọ̀ ọlọ́run ọba aláà máa fi ààyè wọn hàn wọ́n nínú iná wípé ṣẹ̀rí àyè gbogbo ala ní alókọ alága nínú náà àti náà jẹ́nà gbogbo àṣìta ìgbẹ̀yìn ní ọ̀rọ̀ àdìta mi bẹ́ẹ̀ yẹn ṣe kíni tó yẹn lọ ọlọ́run wá sí àyè àyè wọn hàn wọ́n nínú náà wípé àyè tó yẹ bá wà nínú náà ni o kálẹ̀ òsìn lọ kálẹ̀ òsìn fúlà kálẹ̀ òwúra rẹ̀ àwọn ọmọ wa dúpẹ́ pé tó àdúpẹ́ ọlọ́run ṣe wà ní ẹyẹ tó wà pọ̀ tún àyè yín nínú kíni àdìjẹ́ náà ìdùnnú yìí lásán ó ti wà fún wọn tí tí tọ́lọ́wọ́n fi parí rẹ wọ́n mọ̀ dùnú pẹ̀lú ẹ̀nínú sáré ọlọ́mọsẹ́ fàwọn náà sínú ẹ̀yin màyá mi kílá alákọ̀ọ́kọ́ tó fi dùnú òun náà ni imani bìlá tí ìṣẹ̀bí ìlìlá alá alá alá yẹ òun ní dáàrin ìwọ àti oṣù kínní kọ́dà tí ọlọ́run bá sọ́ọ̀sì ó ní kùtì ló wọ́n pa wọn tí ìṣẹ̀bí ìlìlá tí ìṣẹ̀bí ìlìlá ó jẹ́ pé ẹnìkan máa ń ṣe dáwà súnà sí ẹnìkan máa ń halẹ̀ máa pé àfa àpà ẹ̀ mo ní à dákun tètè máa bọ̀ wọ́n jọ pẹ́ èmi ò tilẹ̀kùn náà o ní tilẹ̀kùn yìí kọ́kọ́ sí ti ka kò sí yùn ẹ̀hẹ̀ àwọn tó bá wá padà wá wọlé pa bá pa mí ọ̀ràn mi lẹ́rù ni gbogbo ni wọ́n bá pa sórí ọ̀rọ̀ láìláha ìlàlá wọ́n ní tí èyí tọ́lọ́wọ̀n aláwọ̀ fi payé rẹ̀ yọ́ ọmọ gbádùn inú rọmọdé nínú sáré aláàlọ́sọ̀ọ́ ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا ọlọ́run ta pẹ́ sójú ọ̀nà ọlọ́run ọlọ́run bá ní àwọn èso òkú lásán bá lè àhìyá alààyè ni wọ́n ń darọ́ bí i lọ́dọ̀ ọlọ́run ọba wọn yóò zakun àmọ̀ fún ọ ní disku ó náà ni pé àmọ̀ sí kíni àmọ̀ fún ọ ní nǹkan dùnú farihin inú wọn bá wá dùn nínú sáré ìmọ̀ àtàwọn ọmọ ńlá pẹ̀lú tọ́lọ̀ fún wọn ní fọ̀lì nínú ọlá rẹ̀ èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ọwọ́ níbo ọwọ́ ní ọgbà ìdẹ̀ra sàárè ọgbà gbọ́ ṣé èyàn yé sùn tí inú yọ ọmọ dùn nínú lójú oorun ẹ̀yẹ́ ìdòkó ti yẹn báyìí onítọ̀hún yìí ti ṣèyàwó oyé nínú ojú oorun ó ti bímọ ó ti kó ma wọ́n ti gbé owó tagbó alẹ́ lọ́wọ́ inú wọ́n ti ń dùn wọ́n ti bẹ́lẹ́gbẹ̀rẹ̀ oṣù mà eyín orí ẹni sàárè ti ń bẹ́lẹ́gbẹ̀rẹ̀ náà ò lè mọ̀ mẹ́ nígbà tó bá wá dìde nígbà ibi tó sùn sí yọ̀mọ̀ ní ha kókó dáa wípé ooo àti òun lálá ni ẹ̀wọ́n wà ní alẹ́ àjọlọ́ ńlá ah, a ní mo ṣèyàwó a ní kọ́lá àwọn ọkọ mọ́ inú mi kàn ń dùn ni alẹ́ mi ọmọ gbé inú rẹ̀ ń dùn èmi kàn gbà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni èmi kàn dùgbọ́ ọ̀hún ọ̀run yóò tún rẹ́rìn jáde kò sí kú olójú kan ẹ̀yẹ́ ni tí wọ́n wà ní sáré iná tó náà kú olójú kan ọlọ́run ọdún nù sẹ́rí bí àmàtòjú èèyàn náà wá tẹ́lẹ̀ àwa ti gbàgbọ́ pé ń tọ́lọ́ sọ yẹn òdodo ni bó ṣe gbọ́dọ̀ jẹ́ nìyẹn tó bá jẹ́ mùsùlùmí òdodo ẹ̀yọ́ yá mi ẹ̀ wá rí alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí èyí ó lè mójútó tí inú yóò fi máa dùn nínú sàárè òun náà ní ọ́pọ́sìtì gbogbo àwọn nǹkan tí a sọ lẹ́ẹ̀kan ọ́pọ́sìtì kúfúrú òun ní kéde jama iman àwọn tó ń lọ sójú ogun kí ni wọ́n ní kí wọ́n tó lójú ogun jama iman wọ́n sì gbọ́ láwọn ọmọ àyẹ́gbọ́ ìwọ́n náà lọ lè já ìdàǹkáwọ̀ tó wà nínú ilé rẹ̀ ètò òṣùkọ́ ó lè já ètò sọmọdì ó lè já sórí gbẹrẹ èyí tó wà ní àwọ̀ rẹ̀ ó lè rí yẹn parẹ́ àmọ́ ọkà ẹ̀mí rẹ̀ kú ń bẹ wípé ìwọ ń ní o láhàúlà wà láàkú wọ́ta ìlàbìlà kò sí tó lè ṣe lú ayé ìdùnnú mọ́ èdè ti ká ọkàn kúrò ní ọ̀dọ̀ títí ẹ̀ tó dẹ̀ sí gbẹrẹ ní wọ́n sọ pé ó ṣe gbogbo tí àwọn àfóúnjẹ́lẹ̀ àbí ti gbé fún ọ tó wà nínú wẹ́dúrópù rẹ ọlọ́ọ̀lẹ́ kó jáde báwọn kan fẹ́ sinmi inú sáré ẹni tí ọba báyé bá nìwọ̀n inú sáré kò ní sin àní wọ́n ní àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ béèrè oní márùn búkà ọ̀rọ̀ yín mọ́ nìyí àkídà ni ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run yìí sábẹ́tù lọ́hùn lẹ́yìn náà àmọ́nù bèrè pọ́ùlù sábẹ́tì fílẹ̀ hayá ti dún níyàwó fìlà àkìrà tí wọ́n ní nǹkan míì tí wọ́n ń bọ tí wọ́n ń sìn tí wọ́n ń wàrà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tẹ́sì bá kú bẹ́ẹ̀ á fi wọ́n lọ́kàn balẹ̀ wọ́n lè dáhùn béèrè nínú sáré ìbéèrè wọn dáhùn mọ́rọ̀ bùkà lórí ọ̀dọ̀ bí ọ̀la ọlọ́run ni á fi lọ́kàn balẹ̀ lẹ́fi ní tí a bá ti sìnkú tán ká má máa tètè kú òtá bá ti dá yẹpẹ̀ bo òkú tán ká má máa tètè kú òlé ti sáré ká dúró ní ìṣẹ́jú márùn-ún ká máa ní aláhùnmọ̀ gífìrìláwó aláhùnmọ̀ ìhámú aláhùnmọ̀ sàbẹ́tìhù anábìnrin sálù lé àkékún fàyínà wòlá àyànà yusuf ẹ̀yìn àdébì ni ẹ máa tọrọ kọ́lọ̀ ń mú dúró kó lè rí ìbéèrè yẹn dáhùn torí ìbéèrè yẹn òun ni ó dìtà mí àwọn ìgbádùn tó kù lẹ́yìn ìbéèrè ìsákùnmọ̀lọ́ka ẹ̀ tó bá ti dáhùn béèrè ẹ̀rọ màyá mi tó bá ti páàsì ìrora bí Allah ọ̀kan ní ọlọ́run bá mi ọ̀kan Allah ní ọlọ́run bá mi ó bẹ̀rẹ̀ gbádùn nìyẹn ọkàn máa gbádùn ni ọkàn máa gbádùn ni ọmọ oní Muhammad nígbà tó ń ṣe súnà wọ́n tẹ̀lé ànábì àwọn òṣè súnà sí ọ̀n sáfà lò súnà ni oníwò lè borí ìwò lè lo jàlbáàbù ìwò lè dárò màsí ìwọ ń tiẹ̀ òlè ṣe kìámù lẹ́yìn ó lè gbààwẹ̀ oní ọmọ sí bídíà ìdání àlọ́mọ sí ọmọ sí kàdírí ọmọ lù ọmọ fúnjà bí àwọn sẹ̀lẹ̀ ọ̀rẹ́ ọ̀rọ̀ àwọn kàdírí àwa nílọrin tán fúnjà ni bí àwọn sẹ̀lẹ̀ sí à tọ́lá ajá àwọn olùmọ̀nìṣọ́ yìí tán bẹ̀yìn nìyẹn àwọn ayé ń jákujàkú tẹ̀ ẹlẹ́kẹ́wú ojú ti làjú gbogbo tẹ́ǹsẹ̀ yẹn lọ ibi àdéhùn wa wà ní gbogbo aburú tí wọ́n ṣe yẹn ẹ̀rọ àwọn lárúbáwá kan mìíràn tí wọ́n ṣe Sudan ẹ̀rọ àwọn lárúbáwá kan tẹ́sẹ̀ Cairo ẹ̀rọ àwọn lárúbáwá tẹ́sẹ̀ Fas èyí wọn wá dàbí òótọ́ lójú ẹni tó kéwú àbẹ́ni tó bá kéwú kò ní wòlò lárúbáwá kọ́ lọ́run sí wa Nabi Muhammad ní ọlọ́run sí wa lárúbáwá kẹ̀ àwọn lárúbáwá ní tẹ́lá àti tẹ́lá ìdí ogbè gbogbo sórí burúkú tẹ̀yìn fẹ́ yà Nàìjíríà ń bí tí ò ní lárúbá tọkọ sí lọ́wọ́ ọlọ́mọ tẹ̀lé ní àbíkú àtàdí ìgbà anábì lọ sí lọ́wọ́ ọlọ́mọ fún wa anábì ní tàlákì tó fi kún àmúlé gbogbo alùpàdé àti súnà kalẹ̀ fún yín ṣé àná alùpàdé àti súnà káwọn fún jà káwọn lùlù mọ́ṣáláṣí ká àwọn ṣẹlẹ́ṣà ọlọ́run ṣe kàdìrí àwọn ṣe tìjà ní àyín tásọ ń pariwo ọlọ́run sọ di wòlíì ọwọ́ ní ojú ọ̀nà táwọn táwọn bàbá ti yín sílẹ̀ nìyẹn táwọn bàbá yín lọ́lọ́run ránṣẹ́ wa tí wọ́n fáwọn bàbá yín tíra ṣé ah, wọ́n fún wọn jẹ́ kí ló kọjá àwọn bàbá yín tàwọ́rátà ní ti ànábì Musa ìjìlá ní ti ànábì Yísà Zabura ní ti ànábì Dáúdà alùpàdé ní ti yíyá ni ó ṣe ńlá kí ni tẹ́lá àtàwọn bàbá tí wọ́n fún kí ni kí ni tẹ́lá àtàwọn bàbá tí ìbílí sì fún ọ níbi dé àwọn tán wọ́n sì ń pèrò síbẹ̀ ẹja ẹja ojú ti la o kéèyàn má ṣe ẹ̀sìn kẹ́sìn ọlẹ́bọ́ lọ́wọ́ alamisi mọ́tímọ́tímọ́ àwọn ọlọ́ọ̀lẹ́gbọ́ sókè lọ́dọ̀ àwọn samusudin àwọn olómi olóògbé sókè ń gbómi gáàgì bí ìṣẹ̀lẹ̀ tí islam tó lọ́nà mẹ́rán ni ẹ ó gbaniwó tó ọlọ́wọ́ ìlọ́kọ̀ yìí ọlọ́wọ́ ẹlẹ́ha fa ẹlẹ́ha ẹ̀tún rí súnmọ́ ó ṣe súnnà olùha ìwọ́n sí bídíà lábẹ́ra lábẹ́ha ọlọ́mọta bá fún ọmọnà àwọn olóòtẹ́sí bá ń kọrin kó tẹ́sí bá sọ́rùn kó tẹ́sí bá sọ́rùn gẹ́gẹ́ àníbúlàlà tẹ́sí bá 50 tẹ́sí bá 100 yẹ́wọ̀ sọ́ọ̀kì rẹ́dì sápọ̀ sí ẹsẹ̀ òsì yẹ́wọ̀ sọ́ọ̀kì yẹ́lò sí ẹsẹ̀ ọ̀tún yẹ́wọ̀ alógọ́mù mẹ́ta aago mẹ́fà yẹ́wọ̀ tan àtòpà ní aago kan ọ̀sán ṣé wọ́n lè fọ́ máa fẹ́ ṣé àtàjánú ńlá náà gbé wa àbí Islam ṣé èèyàn ó pé kọ́mọ ṣe fi wèrè kọ́mọ wa ra mọ́tò lábẹ́ ẹ̀kọ́ ọmọkọ́lé lábẹ́ wèrè yẹn táwọn yẹn gọ̀ nídìí bẹ́ẹ̀ imani àti Islam ẹ̀sìn ọgbà akálẹ̀ olóyè kéwú ooo tẹ́yìn bá ti kéwú èèyàn máa nà àmọ́tẹ́yìn kéwú ní kíni ní ọmọ ṣe imani wà kádàrá rẹ̀ ọwọ́ ọlọ́run ló ṣe kíni lọ́wọ́ sórí bó ṣe mọ̀ yìí ìbẹ́lọ́ ni yọ̀ mọ̀ ìbẹ́lọ́ ni yọ̀ mọ̀ báyìí ni sórí gbogbo lọ́lẹ̀ mú kíní kan dání sórí jẹ́ ìṣẹ̀lẹ̀ nínú ìṣẹ̀mí rẹ̀ tó fi jáde láyé wọ́n ti kọ́lẹ̀ gbogbo tí wọ́n ti ń kàn nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tó kàn nínú kádàrá rẹ̀ ni méjì náà wá ni èyí tó mọ̀ kọ́ lẹ́rìn àti èyí tó mọ̀ sí kíni tó mọ̀ kọ́ lẹ́kún ànábì náà sunkún wọ́n dalẹ̀ láàrún ànábì sunkún dáadáa ó sì rẹ́rìn dáadáa wọ́n náà sunkún dáadáa ó sì rẹ́rìn òdodo ni ẹ o tọ́ba ti mú ìlànà ẹnìkan nígbà ọ ẹni tó ní máa bọ̀ máa bọ̀ máa bọ̀ wọ́n fẹ́ mú sòrò kúrò wọ́n fẹ́ gbọ́ lọ́wọ́ rẹ̀ tí ó fi tara kúrò ní wọ́n wọ́n ṣe bẹ̀rẹ̀ lọ́jà yóò ra ayẹyẹ tó dáa ní ọ̀nà tẹ̀yẹ ra yóò gbádùn ayé ẹ̀ òun náà níṣòro ọlọ́run ní kó pè lóru kọ́ bẹ́ẹ̀ si yẹn wọ́n padà sí fún ọ ọba torí ìṣòro ayé ẹ̀mẹ́jì má ọba jẹ́ nítorí ọlọ́run ọba bá ti kẹ́ lómi ìta àánú àánú ọlọ́run dé yọ́sẹ̀ gbà ọba nìkan ò tó mọ́ wá sáré ayé ká nídìí bẹ́ẹ̀ àdánwò ọlọ́run o. imani ẹni bá ti bá imani wọ sáré ìdẹ̀ra sàárè yọwọ́ fún lẹ́yìn náà àmọ́lù sọ́ọ̀lẹ̀ ìfẹ́ rí gbogbo wa rí pátá ẹ aláàṣọ alájọ kan yín kọjá nílùú kan wọ́n wá ní ah, ẹni rí lọ ẹni rí lọ àníbi ni wájà àbájá àníbi ni yàn wọ́n tún rìn wọ́n tún kọjá kan ìlú kejì wọ́n tún gbọ́ tó wọ́n parọ́ pé ah, olórí burúkú lọ ó ti kú rẹ̀ Ọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì èyí kí ni wọ́n ń dọ̀rọ̀ anábì ni ẹ̀yà ah, àwọn tó ń sọ àdáwò láfẹ̀lá àrùn ẹ̀yin náà lẹ́ẹ̀ máa jẹ́rìí ibi tẹ́nì kọ̀ọ̀kan yóò dé sí látara àwà tí kálukú yín wù ẹni tà kọ́kọ́ yẹn àlùjánnà dọ̀rọ̀ yẹn fún torí pé dáadáa ló ṣe ilé ayé sáfẹ́ ròyìn kejì ọwọ́ náà tó bá wá jẹ́ lẹ́bọ̀ kò ní jáde tí ò bá jẹ́ lẹ́bọ̀ yóò ha èèyàn ní ẹ máa bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nílò ní gbádùn nínú sáré tó bá jẹ́ ní dínkì òní o ìyá dánẹ́lì bá lọ ọlọ fẹ́rẹ́ rẹ̀ ńlọ lè wọ náà ni o bàbá Sunday tó kú ńlẹ̀ wọ náà ni o gbogbo wàre tó wù yẹn ọlọ́run bá Allah yóò fi ṣe dáadáa fún láyé àwọn ọmọ ẹ̀ àbáwọn dúkìá rẹ̀ ọlọ́run ọlọ́run níbi dáadáa gbé dáadáa gbé àmọ́ bẹ́ẹ̀ bá ti kú dáadáa òwúlò mọ́ tí èèyàn bá ti ṣe mùsùlùmí tó ọba ti mú ìsìlámù tó ìsìlámù lọ kọ́kọ́ mú lọ́dọ̀ ọlọ́run kan tó wo gbogbo iṣẹ́ tó kù tí ìsìlámù ọba ti sí ẹ̀yìn ọgbà fọ́ọ̀mù ní yunifásitì ọgbà fọ́ọ̀mù kì í ṣe ọmọ students àbí ẹ̀tọ́ wo ló ní láti ẹni wọn fún ọdún certificate tí wọn kọ orúkọ rẹ sílẹ̀ tó gbogbo sí lára wa sunday ti ṣe dáadáa á ṣe wá sí fún commerce islam ìyá ìdálẹ́ ìṣe dáadáa á ní commerce islam kí gbogbo dáadáa rẹ kó lè bá a dé ọrùn wọ́n yẹ kúrò bíi iman ọlọ́run ẹni tó bá ti ṣàìgbàgbọ́ fọkàndé hábitọ̀ àmàlú òwò fìlà áàkìrẹ́ tó ń lọ́kọ̀ sí i ọlọ́run bá ní gbogbo ṣẹ́kù ṣe bàjẹ́ pátápátá yóò kàn lọ́run ló fi fo yóò wà lóde sòfò lọ. ìsìláàmù ah, lóore tó ga jù lọ́lọ́ máa ń ṣe fún yàn ìsìláàmù jowó lọ ìsìláàmù jọ ó ju gbogbo ta nílẹ̀ yìí lọ wọ́n tó bímọ tó ní ìsìláàmù ọlọ́run ti sọ̀rọ̀ oore fún èyí lókùn tó ń ẹni kọ̀ọ̀kan wa ká máa ṣiṣẹ́ rẹ̀ kọ́lọ́mọ́sà sí wa lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà alimahafaza alakara ti sọ́ọ̀tìlì mọ́lìkì ká máa ka sọ́ọ̀tìlì mọ́lìkì dáadáa anabi ni súrọ́tù tabaraka iyalmani'a nínú azabil qabr tẹ́yìn bá ń ka sọ́ọ̀tìlì mọ́lìkì púpọ̀ anabi ni ọlọ́run ọba yọ wọlé asúrọ̀ àyẹn máyàn la èèyàn níbi ìyà sáré tẹ́yìn bá jórí gbogbo òdodo ni o tí ó sì ń kẹrun tọ́wọ́ nítorí tó kan múlùkù kí lọ́kọ́ kan ọkàn ìgbàgbọ́ àti kọmọkírun àti sọ́ọ́lẹ̀ ẹni bá jẹ́ ẹni tí ka ṣọ́ọ̀kìlì múlùkù dáadáa lánìyàn yìí pé ọlọ́run bá ò mọ́sà ṣe dáadáa fún mi sàárè ṣàmójúkú òfin ànábì ní ìyàlmánìà ọlọ́run fi mú ìyàkú fún nínú sàárè ṣé ká máa kàlẹ́ ti sàárè ni wọ́n sọ tàbára kàlẹ́ ní ibi ẹbí yìí ní múlùkù wọ́wọ́ àdáàkùn lè ṣe nǹkan di irú lẹ́sìn eléyìí ò sínú súnà òun náà kà fúnra rẹ̀ kó tó sí kíní kó tó jáde láyé lẹ́yìn náà tààwù tó mi náà dábì kọ́bì ká máa ṣàdúrà gbogbo òun táwa ti kí ànábì ní ẹ máa ṣàdúrà kọ́lọ́ mọ́ fi yà sàárè jẹ yín o kí làdúrà náà Allahumma inni a'udhu bika min adhabi jahannama wa min adhabil qabr ọmọ ṣe ní gbogbo gbà tó bá ṣe tán lọ́sọ̀ wá sálámà àtàyà rẹ̀ tí ìpínlẹ̀ àtijọ́ yóò yá lọ́lẹ̀ wá tíra citadel of believer ìwé àdúrà kékeré kan ni gbogbo ìṣòro ayé àdúrà tẹ̀yìn ó ṣe wà ń bẹ̀ báwo ṣe tí wọ́n ń kírun wà ń bẹ̀ àtàyà rẹ nínú tó ọmọ ṣe ìwé náà ní kòjìkòjì four hundred naira lọ tó fi tọ́yẹ̀ rẹ sí two fifty ní kékeré ńlá rẹ five hundred ẹ̀kọ́ tètè wá ra gbogbo àdúrà ṣòro ọwà ń bẹ̀ tó wá rí bó ṣe kírun ọwà ń bẹ̀ àwọn àdúrà tó ọmọ kàtọ́ bá ń kírun àtàyà rẹ ọwà ń bẹ̀ anábì ni àtàwàzò oyé anábì ni ẹ máa sájọ lọ́hùn kọ́lọ́ mọ́jẹ ìyá sàárè ìyá sàárè ọ̀dá o ló ti jẹ́ pé ọ wà nú àwọn àdúrà tá a máa ṣe bàbá ń kí gbogbo ọ̀run lójoojúmọ́ tó wà ń kírun lọ́wọ́ tọrọ kọ́lọ́ mọ́jẹ ìyá sàárè lẹ́yìn náà àlùmọ́tù bìdá ìlbọ́t ẹni tó kú ikú gbóná jama gbogbo okú gbóná albarik ọkàn lọ nínú ọkọ̀ ojú omi ó sì tẹ̀rì àwọn ẹja sì ṣe kínní wọ́n ti pín jẹ kan tó jẹ tán àrùn ní ọjọ́bọ̀ alhadim ọjọ́bọ̀ látòkè bóyá ń ṣe ètò wíńdò ni àbí kápẹ́ńtà ọkà àwọn olùbọ̀ ó ti ṣe pọ̀ sílẹ̀lẹ̀ ọlọ́run wà lọ́wọ́ yóò fi ìnira yẹn yóò fi ká ìyá sàrẹ́ kò àmọ́ àwọn adáwà bá ló ń tọ̀hún àwọn máa ń pè é ta lẹ́sẹ̀ àwọn onímọ̀ pé ọlọ́kì ni àwọn máa ṣe pè é ta kí ni àìpé ayé ni gba àwọn sì bá tẹ̀ jẹ́ ọlọ́run bí ò jábọ́ náà ìjọ náà ni ó ṣe kí ni ìjọ náà ni ó kù ìbáṣun nínú ara rẹ̀ àbẹ́lẹ̀ òun fi kí ní ẹ̀pọ̀n lé kó lè bá àmọ́jìyà sàárè bìdá ìlúbọ̀tẹ̀ ní tó kú pẹ̀lú àrùn àrùn inú ọrùn míì inú ọrùn míì inú ọrùn míì inú náà wà àrùn wa kú ọlọ́run bá aláà yóò fi inú rẹ̀ yóò fi kíni yóò fi mú ìyá sàárè torí ara ti ní mọ́tò kù láyé ọlọ́run tó wá ní fara mímọ́ nínú sàárè bẹ́ẹ̀ lóbìnrin ti ń bímọ lọ́wọ́ ń bímọ lọ́wọ́ wọ́n ń gbẹ̀bí ẹ̀ lọ́ba kú ẹ máa bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ torí kí bí ò lóyún náà ìjọ náà ni ó ṣe kí ni ni ó kú tọ́lẹ̀ náà àmọ́ ọ̀nà tó gbà kú yẹ ọ̀nà ìṣòro ni ọ̀nà ìnira ni ọlọ́wọ́n fi ṣe kí ni ọlọ́wọ́n fi mú yà sáré kú òfin àti gbogbo àwọn táwọn àlùfáà ka ẹ alharik ẹni tó jóná wọ́n ṣílẹ̀kùn tì wọ́n ṣílẹ̀kùn mọ́tò yẹ tì títí mọ́tò fi jóná dá tọ́bajẹ́ mùsùlùmí tí ń kírun títí sẹ́ẹ̀rí ẹ̀ ọlọ́run ó fi kí ní ẹ àwọn náà pè ní ṣòwádáwò àkìrà pé àwọn tó pé lọ́run lọ́run ọ̀run ni wọ́n ti máa jẹ́ ṣòwádà àṣòwádáwò dúníyà ìlànà tó kú sójú ogun ẹ̀sìn kọ́lọ̀ mọ́sàbà wa tẹ gbogbo àwọn tọ́lọ̀ ní kan lọ bẹ́ẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni àtàwùbà àlùmọ́hásábà kéèyàn ọmọ tẹ́ẹ̀kì ara rẹ̀ ipò ṣe bí mo ṣe wà lọ́dún tó ṣé bẹ́ẹ̀ náà ni mo tún wà nísìnyí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tẹ́lómi ò ti ṣe mọ́ láti bí ọdún mẹ́wàá nígbà fóònù ti dé kálukú ti bẹ̀rẹ̀ padà wọ́n ní ìwọ́tọ̀ bá ń ro àná rẹ̀ àti ní àtọ̀lá wọ́n ní ó lè túbá títí báyìí ọ̀ràn lọ́wọ́ tó fi ní ṣe kíni tó fi ní díya sàárè tó fi lẹ́tọ̀ọ́ sí ìdẹ̀ra inú sàárè ọlọ́run bá Allah ọba tí máa ń gba tuntun báyìí o ó ní òun Allah ó ròyìn ara rẹ̀ ó ní wa inni laghafarun liman taba ọlọ́run ní gbogbo ẹni tó bá túbá èmi ṣe tán láti foríjì wà á mílẹ̀ wà á mílẹ̀ àmàlà sọ́ọ̀lẹ̀ha tó ti ń ṣiṣẹ́ rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ rẹ̀ padà ní sí gbogbo ètò ṣiṣẹ́ yẹn láburú yẹn ọlọ́run ṣe parẹ́ fún ọ. ee kí ló dédé tẹ́lẹ̀ oúnjẹ owó èlé tẹ́lẹ̀ òun ṣẹbọ tẹ́lẹ̀ òun ṣe ṣìnà tẹ́lẹ̀ oúnjẹ owó àdúgbò tẹ́lẹ̀ ọwọ́ àtúbá kò ṣe má ọlọ́run pa gbogbo jami'a ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́yìn bá ṣẹ̀ pátá kò sí ètò òun àwọn tó kú màláìka kó bá ti yọjú ọ̀sá foríjì mọ́ lẹ́yìn náà tí òòrùn bá ti yọ níbi títí ń wọ̀ ọ̀sá foríjì mọ́ àmọ́ lóògbà tó òòrùn ti yọ níbi títí ń wọ̀ tí màláìka kó yìí ti sálámà sí ọ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ tó bá ti lè ṣe mọ́ ọlọ́run ṣetán láti ṣàforíjì abẹ́lẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà ṣàforíjì ẹ̀ṣẹ̀ wa kọ́lọ́mọba aláàkó mú wa dúró kọ́lọ́mọba aláàkó ṣe wá ní oní imán kó ṣe wá lóní wàre gbogbo ẹ̀ṣẹ̀ tá à ń dá kọ́lọ́mọ́sà ṣekú lọ́wọ́ wa èyí tó le lẹ́mìí wa tí ò kó bọ̀rọ̀ ọlọ́mọ́sà fi àánú rẹ̀ mọ́tà fi yọ kú ọlọ́mọba aláàkó ṣe wá lẹ́ni rẹ̀ ọlọ́run bá aláàkó fún aláti bọ̀tán dáadáa kọjá ìmọ̀ wọn gùn lérí dáadáa o ọlọ́run bá aláàkó wá fún alálàáfíà tá a fi lògbà àríṣìkí èyí tó yẹn fi ṣe kátikàtí kọlọ́mọ́sá dalẹ̀ wa lọ́wọ́ ọlọ́run bá aláàkó wá fún aláti bọ̀tán dáadáa ọlọ́mọ jí sáré wọn nira níjọ́ ní kìlámà ọlọ́mọsá fi aṣọ náà tí ọlọ́run sànú jọ́nà ọlọ́run sì wá ní ọmọ àdìjẹ́nà ọlọ́mọ sì wá ní ọmọ àná ọlọ́mọ sì jáwọ́ ọ̀nà kátó àdìjẹ́nà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون